Ìhìnrere ti Matthew orí kìíní. Ìwé ìran Jésù Kristi ọmọ Dáfídì ọmọ Abrahamu. Abrahamu bí Isaki, Isaki sì bí Jacobu, Jacobu sì bí Júdà àti àwọn arákùnrin rẹ̀. Júdà sì bí Fárésì àti Sárà àti Támárì, Fárésì sì bí Esromu, Esromu sì bí Aramu, Aramu sì bí Aminadabu, Aminadabu sì bí Násónì, Násónì sì bí Salmoni salmoni sì bí buasi ti rakabu buasi sì bí obedi ti rutu obedi sì bí jese jese sì bí dáfídì ọba dáfídì ọba sì bí solomoni láti ọ̀dọ̀ ẹni tí ó ti ń ṣe aya ùráyà solomoni sì bí robuamu roboamu sì bí abia abia sì bí asa asa sì bí josafati josafati sì bí joramu joramu sì bí osia osia sì bí joatamu Jótámù sì bí Akasi Akasi sì bí Esekaya Esekaya sì bí Manase Manase sì bí Amoni Amoni sì bí Josiah Josiah sì bí Jekonaya àti àwọn arákùnrin rẹ̀ nígbà ìkó lọ sí Bábílónì lẹ́yìn ìkó lọ sí Bábílónì ni Jekonaya bí Salatieli Salatieli sì bí Sorobabeli Sorobabeli sì bí Abiudu Abiudu sì bí Eliakimu Eliakimu sì bí Asoru asoru sì bí sadoku sadoku sì bí akimu akimu sì bí eliudu eliudu sì bí eliasa eliasa sì bí matani matani sì bí jakobu jakobu sì bí joseph ọkọ maria láti ọ̀dọ̀ ẹni tí a bí jésù tí a ń pè ní kristi. bẹ́ẹ̀ ni gbogbo ìran láti abrahamu wá dé dáfídì jẹ́ ìran mẹ́rìnlá àti láti dáfídì wá dé ìkólọ sí jẹ́ ìran mẹ́rìnlá àti láti ìgbà ìkólọ sí bábílónì dé ìgbà kristi ó jẹ́ ìran mẹ́rìnlá bí ìbí jésù kristi ti rí nìyí ní àkókò tí a fẹ́ màríà ìyá rẹ̀ fún jósẹ́fù kí wọ́n tó pàdé a rí i ó lóyún láti ọwọ́ ẹ̀mí mímọ́ wá jósẹ́fù ọkọ rẹ̀ tí í ṣe olóòótọ́ ènìyàn kò sì fẹ́ dójú tì í ní gbangba ó fẹ́ kọ̀ ọ́ sílẹ̀ ní ìkọ̀kọ̀ ṣùgbọ́n nígbà tí ó ro nǹkan wọ̀nyí wò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 kí èyí tí a ti sọ láti ọ̀dọ̀ olúwa wá ní ẹnu wòlíì kí ó lè ṣẹ pé. kíyèsí wòńdíá kan yóò lóyún yóò sì bí ọmọkùnrin kan ó máa pe orúkọ rẹ̀ ní Emmanuel ìtumọ̀ èyí tí í ṣe ọlọ́run wà pẹ̀lú wa. nígbà tí Jósẹ́fù dìde nínú oorun rẹ̀ ó ṣe bí áńgẹ́lì olúwa ti wí fún un ó sì mú aya rẹ̀ sí ọ̀dọ̀ òun kò sì mọ̀ ọ́n títí ó fi bí àkọ́bí rẹ̀ ọmọkùnrin ó sì pe orúkọ rẹ̀ ní Jésù. Matthew orí kejì. nígbà tí a sì bí Jésù ní Bethlehem ti Judea nígbà ayé Héródù ọba kíyèsí àwọn amòye kan ti ìhà ìlà oòrùn wá sí Jerúsálẹ́mù wọ́n ń béèrè wípé níbo ni ẹni tí a bí tí í ṣe ọba àwọn júù wà nítorí àwa ti rí ìràwọ̀ rẹ̀ ní ìlà oòrùn àwa sì wá láti forí balẹ̀ fún un. nígbà tí Héródù ọba sì gbọ́ ara rẹ̀ kò lélẹ̀ àti gbogbo àwọn ará Jerúsálẹ́mù pẹ̀lú rẹ̀ nígbà tí ó sì pè gbogbo àwọn olórí àlùfáà àti àwọn akọ̀wé àwọn ènìyàn jọ ó bi wọ́n léèrè ibi tí a ó gbé Kristi wọ́n sì wí fún un pé. ní Bethlehem ti Jùdíà ni. Bethlehem, nítorí bẹ́ẹ̀ ni a kọ̀wé ẹ̀ láti ọwọ́ wòlíì ni wá ìwọ Bethlehem ní ilẹ̀ Judea ìwọ kò kéré jùlọ nínú àwọn ọmọ aládé Júdà nítorí láti inú rẹ ni baálẹ̀ kan yóò ti jáde tí yóò ṣe ìtọ́jú Ísírẹ́lì àwọn ènìyàn mi. nígbà náà ni Héródù pe àwọn amòye náà sí ìkọ̀kọ̀ ó sì bi wọ́n lẹ́sọ̀ lẹ́sọ̀ àkókò tí ìràwọ̀ náà hàn ó sì rán wọn lọ sí Bethlehem ó wí pé. ẹ lọ ìwádìí ti ọmọ ọwọ́ náà lẹ́sọ̀lẹ́sọ̀ nígbà tí ẹ̀yin bá sì rí i ẹ padà wá sọ fún mi kí èmi kí ó lè wá ìforíbalẹ̀ fún un pẹ̀lú. nígbà tí wọ́n sì gbọ́ ọ̀rọ̀ ọba wọ́n lọ sì wò ó ìràwọ̀ tí wọ́n ti rí láti ìhà ìlà oòrùn wá ó ṣáájú wọn títí ó fi wá dúró lókè ibi tí ọmọ náà gbé wà nígbà tí wọ́n sì rí ìràwọ̀ náà wọ́n yọ ayọ̀ ńláǹlà nígbà tí wọ́n sì wọ ilé wọ́n rí ọmọ náà pẹ̀lú Màríà ìyá rẹ̀ wọ́n wólẹ̀ wọ́n sì forí balẹ̀ fún un nígbà tí wọ́n sì tú ìṣúra wọn wọ́n ta á lọ́rẹ wúrà àti tùràrí àti òjìá bí ọlọ́run ti kìlọ̀ fún wọn ní ojú àlá pé kí wọn kí ó má ṣe padà tọ̀ Héródù lọ mọ́ wọ́n gba ọ̀nà mìíràn lọ sí ìlú wọn nígbà tí wọ́n sì ti lọ kíyèsí áńgẹ́lì Olúwa yọ sí Jósẹ́fù ní ojú àlá ó wí pé. dìde gbé ọmọ náà pẹ̀lú ìyá rẹ̀ kí o sì sá lọ sí Íjíbítì kí ìwọ kí o sì gbé ibẹ̀ títí èmi ó fi sọ fún ọ nítorí Hẹ́rọ́dù yóò wá ọmọ náà láti pa á. nígbà tí ó sì dìde ó mú ọmọwọ́ náà àti ìyá rẹ̀ ní òru ó sì lọ sí Íjíbítì ó sì wà níbẹ̀ títí ó fi di ìgbà ikú Hẹ́rọ́dù kí èyí tí Olúwa wí láti ẹnu wòlíì ní kí ó lè ṣẹ pé ní jìbìtì ni mo ti pe ọmọ mi jáde wá. nígbà tí rọ́ọ̀dù rí i pé òun di ẹni ìtànjẹ lọ́dọ̀ àwọn amòye ó bínú gidigidi ó sì ránṣẹ́ ó sì pa gbogbo àwọn ọmọ tí ó wà ní Bethlehem àti ní ẹkùn rẹ̀ láti àwọn ọmọ ọdún méjì jálẹ̀ gẹ́gẹ́ bí àkókò tí ó ti béèrè lẹ́sọ̀lẹ́sọ̀ lọ́wọ́ àwọn amòye náà nígbà náà ni èyí tí a ti sọ láti ẹnu wòlíì Jeremáyà wá ṣẹ pé ní rámà ni a gbọ́ ohùn ohùn réré àti ẹkún àti ọ̀fọ̀ ńlá rákélì ń sọkún àwọn ọmọ rẹ̀ kò gbèpẹ̀ nítorí tí wọn kò sí. nígbà tí Hẹ́rọ́dù sì kú kíyèsí áńgẹ́lì olúwa kan yọ sí Jósẹ́fù ní ojú àlá ní Íjíbítì wípé. dìde mú ọmọ náà àti ìyá rẹ̀ kí o sì lọ sílẹ̀ Ísírẹ́lì nítorí àwọn tí ń wá ẹ̀mí ọmọ náà láti pa ti kú. ó sì dìde ó mú ọmọ ọwọ́ náà àti ìyá rẹ̀ ó sì wá sí ilẹ̀ Ísírẹ́lì ṣùgbọ́n nígbà tí ó gbọ́ pé Akelau jọba ní Jùdíà ní ipò Héródù bàbá rẹ̀ ó bẹ̀rù láti lọ síbẹ̀ bí Ọlọ́run sì ti kìlọ̀ fún un ní ojú àlá ó yí padà sí apá Gálílì nígbà tí ó sì wá ó jókòó ní ìlú kan tí à ń pè ní Násárẹ́tì kí èyí tí a ti sọ ní ẹnu wòlíì kí ó lè ṣe pé. a ó pè é ní ará Násárẹ́tì. Matthew orí kẹta. ní ijọ́ wọn ni ni Jòhánù Baptisti wá ó ń wàásù ní ìjù Jùdíà ó sì ń wí pé. ẹ ronú pìwàdà nítorí ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀ nítorí èyí ni ẹni tí wòlíì àìsáyà sọ ọ̀rọ̀ rẹ̀ wípé. ohùn ẹnìkan tí ń kígbe ní ijù ẹ tún ọ̀nà olúwa ṣe ẹ ṣe ojú ọ̀nà rẹ̀ tọ́. aṣọ johannu náà sì jẹ́ ti irun ìbákasíẹ ó sì di àmùrè awọ sí ẹ̀gbẹ́ rẹ̀ oúnjẹ rẹ̀ ní eṣú àti oyin ìgàn nígbà náà ni àwọn ará Jerúsálẹ́mù àti gbogbo Jùdíà àti gbogbo ẹkùn apá jọ́dánì yíká jáde tọ̀ ọ́ wá a sì ń baptisi wọn lọ́dọ̀ rẹ̀ ní odò jọ́dánì wọ́n ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn. ṣùgbọ́n nígbà tí ó rí ọ̀pọ̀ àwọn farisi àti sadusi wá sí baptisimu rẹ̀ ó wí fún wọn pé. ẹ̀yin ọmọ paramọ́lẹ̀ ta ni ó kìlọ̀ fún yín láti sá kúrò nínú ìbínú tí ń bọ̀ nítorí náà ẹ so èso tí ó yẹ fún ìrònú pìwàdà kí ẹ má sì ṣe rò nínú ara yín wípé àwa ní abrahamu ní baba kí èmi wí fún yín ọlọ́run lè yọ ọmọ jáde láti inú òkúta wọ̀nyí wá fún abrahamu àti nísinsìnyí pẹ̀lú a ti fi àáké lé gbòǹgbò igi náà nítorí náà gbogbo igi tí kò bá so èso rere a ó ké e lulẹ̀ a ó sì wọ́ jù sínú iná lóòótọ́ ni èmi ń fi omi baptisi yín fún ìrònúpìwàdà ṣùgbọ́n ẹnìkan tí ó pọ̀ jù mí lọ ń bọ̀ lẹ́yìn mi bàtà ẹni tí èmi kò tó gbé òun ni yóò fi ẹ̀mí mímọ́ àti iná baptisi yín ẹni tí àtẹ rẹ̀ ń bẹ ní ọwọ́ rẹ̀ yóò sì gbá ilẹ̀ ìpáka rẹ̀ mọ́tótó yóò sì kó àlìkámà rẹ̀ sínú abà ṣùgbọ́n ìyàngbò ni yóò fi iná àlú òkú sùn. nígbà náà ni jésù ti gálílì wá sí jọ́dánì sọ́dọ̀ johannu láti baptisi lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n johannu kọ̀ fún un wípé èmi ni àbá baptist lọ́dọ̀ rẹ ìwọ sì tọ̀ mí wá. jésù sì dáhùn ó wí fún un pé. jọ̀wọ́ rẹ̀ bẹ́ẹ̀ ná nítorí bẹ́ẹ̀ ni ó yẹ fún wa láti mú gbogbo òdodo ṣẹ. bẹ́ẹ̀ ni ó jọ̀wọ́ rẹ̀ nígbà tí a sì baptisi jésù tán ó jáde lẹ́sẹ̀ kan náà láti inú omi wá sì wò ó ọ̀run ṣí sílẹ̀ fún un ó sì rí ẹ̀mí ọlọ́run sọ̀kalẹ̀ bí àdàbà ó sì bà e. sì kíyèsí ohùn kan láti ọ̀run wá ń wí pé. èyí ni àyànfẹ́ ọmọ mi ẹni tí inú mi dùn sí gidigidi. Matthew orí kẹrin. nígbà náà ni adarí Jésù sí ijù láti ọwọ́ ẹ̀mí láti dán an wò lọ́wọ́ èṣù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 nígbà náà ni èṣù gbé e lọ sókè sí ìlú mímọ́ nì ó gbé e lé ṣóńṣó tẹ́ḿpìlì ó sì wí fún un pé. bí ìwọ bá ṣe ọmọ ọlọ́run bẹ́ sílẹ̀ fún ara rẹ asa ti kọ̀wé rẹ̀ pé yóò pàṣẹ fún àwọn áńgẹ́lì rẹ̀ nítorí rẹ lọ́wọ́ wọn ni wọ́n sì gbé ọ sókè kí ìwọ kó má bàa fi rẹ gún òkúta. jésù sì wí fún un pé. a tún kọ ọ́ pé ìwọ kò gbọ́dọ̀ dán olúwa ọlọ́run rẹ wò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 ni kí ìwọ máa sìn. nígbà náà ni èṣù fi í sílẹ̀ lọ sì kíyèsí àwọn áńgẹ́lì tọ̀ ọ́ wá wọ́n sì ń ṣe ìránṣẹ́ fún un. nígbà tí jésù gbọ́ pé a fi jùwánù lé wọn lọ́wọ́ ó dìde lọ sí galilei nígbà tí ó sì jáde kúrò ní násárẹ́tì ó wá jókòó ní kapanaumu èyí tí ó ń bẹ létí òkun ní ẹkùn sábúlónì àti neftalimu kí èyí tí a wí láti ẹnu wòlíì Àìsáyà wá lè ṣẹ pé ilẹ̀ sábúlónì àti ilẹ̀ neftalimu ní ọ̀nà òkun ní òkè jọ́dánì galilé àwọn kèfèrí àwọn ènìyàn tí ó jókòó ní òkùnkùn rí ìmọ́lẹ̀ ńlá àti àwọn tí ó jókòó ní ibi ikú àti lábẹ́ òjìji rẹ̀ ní ìmọ́lẹ̀ ńlá fún. láti ìgbà náà ni jésù bẹ̀rẹ̀ sí wàásù wípé. ẹ ronúpìwàdà nítorí ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀ jésù ń rìn létí òkun galili ó rí àwọn arákùnrin méjì símónì ẹni tí a ń pè ní pétérù àti áńdérù arákùnrin rẹ̀ wọ́n sọ àwọn sínú òkun nítorí wọ́n jẹ apẹja ó sì wí fún wọn pé. ẹ máa tọ̀ mí lẹ́yìn èmi ó sì sọ yín di apẹja ènìyàn. wọ́n sì fi àwọn sílẹ̀ lójú kan náà wọ́n sì tọ̀ ọ́ lẹ́yìn bí ó sì ti ti ibẹ̀ lọ síwájú. Si ó rí àwọn arákùnrin méjì jákọ́bù ọmọ sébédè àti johanu arákùnrin rẹ̀ nínú ọkọ̀ pẹ̀lú sebede bàbá wọn wọ́n di àwọn wọn ó sì pè wọ́n lójú kan náà wọ́n sì fi ọkọ àti bàbá wọn sílẹ̀ wọ́n sì tọ̀ ọ́ lẹ́yìn jésù sì rìn ní gbogbo ẹkùn gálílì ó ń kọ́ni ní sínágọ́gù wọn ó sì ń wàásù ìhìnrere ìjọba ó sì ń ṣe ìwòsàn gbogbo àrùn àti gbogbo àìsàn ní ara àwọn ènìyàn òkìkí rẹ̀ sì kàn yí gbogbo Síríà ká wọ́n sì gbé àwọn aláìsàn tí ó ní onírúurú àrùn àti ìrora wá sọ́dọ̀ rẹ̀ àti àwọn tí ó ní ẹ̀mí èṣù àti àwọn tí ó ń sínwín àti àwọn tí ó ní ẹ̀gbà ó sì wò wọ́n sàn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sì tọ̀ ọ́ lẹ́yìn láti Gálílì àti Dẹ́kápólì àti Jerúsálẹ́mù àti láti Jùdíà wá àti láti òkè odò Jọ́dánì. Matthew orí karùn-ún. nígbà tí ó sì rí ọ̀pọ̀ ènìyàn ó orí òkè lọ nígbà tí ó sì jókòó àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tọ̀ ọ́ wá ó sì ya ẹnu rẹ̀ ó sì kọ́ wọn wípé. alábùkún fún ni àwọn òtòṣì ní ẹ̀mí nítorí tiwọn ni ìjọba ọ̀run alábùkún fún ni àwọn ẹni tí ń káàánú nítorí tí a ó tù wọ́n nínú. No? alábùkún fún ni àwọn ọlọ́kàn tútù nítorí wọn ó jogun ayé alábùkún fún ni àwọn ẹni tí ebi ń pa àti tí òǹgbẹ ń gbẹ sípa òdodo nítorí wọn ó yó alábùkún fún ni àwọn aláàánú nítorí wọn ó rí àánú gbà alábùkún fún ni àwọn onínú funfun nítorí wọn ó rí Ọlọ́run alábùkún fún ni àwọn onílàjà nítorí ọmọ ọlọ́run ni a ó máa pè wọ́n. alábùkún fún ni àwọn ẹni tí a ṣe inúnibíni sí nítorí òdodo nítorí tiwọn ni ìjọba ọ̀run alábùkún fún ni ẹ̀yin nígbà tí wọ́n bá ń kẹ́gàn yín tí wọ́n bá ń ṣe inúnibíni sí yín tí wọ́n bá ń fi èké sọ̀rọ̀ búburú gbogbo sí yín nítorí èmi ẹ máa yọ̀ kí ẹ̀yin kí ó sì fò fún ayọ̀ nítorí èrè yín pọ̀ ní ọ̀run bẹ́ẹ̀ ni wọ́n ṣàṣe inúnibíni sí àwọn wòlíì tí ó ti ń bẹ ṣáájú yín ẹ̀yin ni iyọ̀ ayé ṣùgbọ́n bí iyọ̀ bá di òbu kí ni a ó fi mú un dùn kò ní lárí mọ́ bí kò ṣe pé a dàánù kí ó sì di ìtẹ̀mọ́lẹ̀ ní àtẹlẹsẹ̀ ènìyàn ẹ̀yin ni ìmọ́lẹ̀ ayé ìlú tí a tẹ̀dó lórí òkè kò lè farasin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 èmi kò wá láti parun bí kò ṣe láti múṣẹ. lóòótọ́ ni mo sáàwí fún yín títí ọ̀run òun ayé yóò fi kọjá lọ ohun kínkínní kan nínú òfin kì yóò kọjá bí ó ti wù kí ó rí títí gbogbo rẹ̀ yóò fi ṣẹ. ẹnikẹ́ni tí ó bá rú ọ̀kan kínkínní nínú òfin wọ̀nyí tí ó bá sì ń kọ́ àwọn ènìyàn bẹ́ẹ̀ òun náà lè a ó pè ní kínkínní ní ìjọba ọ̀run ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá ń ṣe wọ́n tí ó bá sì ń kọ́ wọn òun náà ni a ó pè ní ẹni ńlá ní ìjọba ọ̀run nítorí mo wí fún yín bí kò ṣe pé òdodo yín bá kọjá òdodo àwọn akọ̀wé àti ti àwọn Farisí ẹ̀yin kì yóò lè dé ilẹ̀ ọba ọ̀run bí ó ti wù kí ó rí ẹ̀yin ti gbọ́ bí a ti wí fún àwọn ará ìgbàanì pé ìwọ kò gbọ́dọ̀ pànìyàn ẹnikẹ́ni tí ó bá pànìyàn yóò wà ní ewu ìdájọ́ ṣùgbọ́n èmi wí fún yín ẹnikẹ́ni tí ó bínú sí arákùnrin rẹ̀ lásán yóò wà ní ewu ìdájọ́ àti ẹnikẹ́ni tí ó bá wí fún arákùnrin rẹ̀ pé rákà yóò wà ní ewu àjọ àwọn ìgbìmọ̀ ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá wí pé ìwọ aṣiwèrè yóò wà ní ewu iná ọ̀run àpáàdì nítorí náà bí ìwọ bá mú ẹ̀bùn rẹ wá sí ibi pẹpẹ bí ìwọ bá sì rántí níbẹ̀ pé arákùnrin rẹ ní ohun kan nínú sí ọ fi ẹ̀bùn rẹ sílẹ̀ níbẹ̀ níwájú pẹpẹ sí lọ kó bá arákùnrin rẹ làjàná nígbà náà ni kí o tó wá ìbùn ẹ̀bùn rẹ bá ọ̀tá rẹ rẹ́ kankan nígbà tí ìwọ wà ní ọ̀nà pẹ̀lú rẹ̀ kí ọ̀tá rẹ kí ó má bàa fi ọ́ lé onídàájọ́ lọ́wọ́ onídàájọ́ a sì fi ọ́ lé tẹ́tù lọ́wọ́ a sì gbé ọ sọ sínú túbú lóòótọ́ ni mo wí fún ọ ìwọ kì yóò jáde kúrò níbẹ̀ títí ìwọ ó fi san oókan tí ó bá kù ẹ̀yin ti gbọ́ bí a ti wí fún àwọn ará ìgbàanì pé ìwọ kò gbọ́dọ̀ ṣe panṣágà ṣùgbọ́n èmi wí fún yín ẹnikẹ́ni tí ó bá wo obìnrin kan láti ṣe ìfẹ́kùfẹ́ sí i ó ti bá a ṣe panṣágà tán ní ọkàn rẹ̀ bí ojú ọ̀tún rẹ̀ bá mú ọkọ sẹ̀ yọ ọ́ jáde kí o sì sọ ọ́ nù ó sáà ní èrè fún ọ kí ẹ̀yà ara rẹ kan kí ó ṣègbé jù kí a gbé gbogbo ara rẹ jù sí iná ọ̀run àpáàdì bí ọwọ́ ọ̀tún rẹ bá mú ọkọ sẹ̀ ké e kúrò kí o sì sọ ọ́ nù ó sáà ní èrè fún ọ kí ẹ̀yà ara rẹ kan kí ó ṣègbé ju kí a gbé gbogbo ara rẹ jù sí iná ọ̀run àpáàdì a ti wí pẹ̀lú pé ẹnikẹ́ni tí ó bá kọ aya rẹ̀ sílẹ̀ yẹ kí ó fi ìwé ìkọ̀sílẹ̀ lé e lọ́wọ́ ṣùgbọ́n èmi wí fún yín ẹnikẹ́ni tí ó bá kọ aya rẹ̀ sílẹ̀ bí kò ṣe nítorí àgbèrè ó mú un ṣe panṣágà ẹnikẹ́ni tí ó bá sì gbé ẹni tí a kọ̀ sílẹ̀ ní ìyàwó ó ṣe panṣágà ẹ̀yin ti gbọ́ ẹ̀wẹ̀ bí a ti wí fún àwọn ará ìgbàanì pé ìwọ kò gbọ́dọ̀ búra bí kò ṣe pé kí ìwọ kí ó sì mú ìbúra rẹ ṣẹ fún olúwa ṣùgbọ́n èmi wí fún yín ẹ má ṣe búra rárá ìbáà ṣe ìfi ọ̀run búra nítorí pé ìtẹ́ ọlọ́run ni tàbí ayé nítorí àpótí ìtìsẹ̀ rẹ̀ ni tàbí Jerúsálẹ́mù nítorí ìlú ọba ńlá ni kí o má ṣe fi orí rẹ búra nítorí ìwọ kò lè sọ irun kan di funfun tàbí dúdú ṣùgbọ́n jẹ́ kí ọ̀rọ̀ yín jẹ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ kọ́ nítorí pé ohunkóhun tí ó bá ju wọ̀nyí lọ nípa ibi ni ó ti wá ẹ̀yin ti gbọ́ bí a ti wí pé ojú fún ojú àti eyín fún eyín ṣùgbọ́n èmi wí fún yín ẹ má ṣe kọ ibi ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá gbá ọ ní ẹ̀rẹ̀kẹ́ ọ̀tún yí tí ó sì sí i pẹ̀lú bí ẹnìkan bá fẹ́ sùn ọ ní ilé ẹjọ́ tí ó sì gbà ọ ní ẹ̀wù lọ jọ̀wọ́ agbádá rẹ fún un pẹ̀lú ẹnikẹ́ni tí yóò bá fi agbára mú ọ lọ sí máìlì kan bá a dé méjì fi fún ẹni tí ó béèrè lọ́wọ́ rẹ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 bí ẹ̀yin bá sì ń kí kìkì àwọn arákùnrin yín kí lè ṣe ju àwọn ẹlòmíràn lọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ kí àwọn agbowó ń ṣe nítorí náà kí ẹ̀yin kí ó pé bí bàbá yín ti ń bẹ ní ọ̀run ti pé. Matthew orí kẹfà. ẹ kíyèsí ara kí ẹ má ṣe ìtọrẹ àánú yín níwájú ènìyàn kí a bàa lè rí yín bí ó bá rí bẹ́ẹ̀ ẹ̀yin kò ní èrè lọ́dọ̀ bàbá yín ti ń bẹ ní ọ̀run. nítorí náà nígbà tí ìwọ bá ń ṣe ìtọrẹ àánú rẹ má ṣe fún fèrè níwájú rẹ bí àwọn àgàbàgebè ti ń ṣe ní sínágọ́gù àti ní ìta kí wọn kí ó lè gba ìyìn ènìyàn lóòótọ́ ni mo wí fún yín wọ́n ti gba èrè wọn náà ṣùgbọ́n nígbà tí ìwọ bá ń ṣe ìtọrẹ àánú rẹ má ṣe jẹ́ kí ọwọ́ òsì kí ó mọ ohun tí ọwọ́ ọ̀tún rẹ ń ṣe kí ìtọrẹ àánú rẹ kí ó lè wà ní ìkọ̀kọ̀ bàbá rẹ tí ó sì ríran ní ìkọ̀kọ̀ òun tìkára rẹ yóò san fún ọ ní gbangba nígbà tí ìwọ bá ń gbàdúrà má ṣe dàbí àwọn àgàbàgebè nítorí wọ́n fẹ́ àti máa dúró gbàdúrà ní sínágọ́gù àti ní igun ọ̀nà ìta kí ènìyàn kí ó bá a lè rí wọn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 bíi ti ọ̀run bẹ́ẹ̀ ni ní ayé fún wa ní oúnjẹ òòjọ́ wa lónìí dárí gbèsè wa jì wá bí àwa ti ń dáríji àwọn onígbèsè wa má sì fà wá sínú ìdẹwò ṣùgbọ́n gbà wá lọ́wọ́ bìlísì nítorí ìjọba ni tìrẹ àti agbára àti ògo láéláé àmín. nítorí bí ẹ̀yin bá fi ẹ̀ṣẹ̀ àwọn ènìyàn jì wọ́n bàbá yín tí ń bẹ ní ọ̀run yóò fi ẹ̀ṣẹ̀ ti yín jì yín ṣùgbọ́n bí ẹ̀yin kò bá fi ẹ̀ṣẹ̀ àwọn ènìyàn jì wọ́n bàbá yín kì yóò sì fi ẹ̀ṣẹ̀ ti yín jì yín àti pẹ̀lú nígbà tí ẹ̀yin bá ń gbààwẹ̀ ẹ má ṣe dàbí àwọn àgàbàgebè tí ń fajúro wọn á ba ojú jẹ́ nítorí kí wọn kí ó bá a lè farahàn fún ènìyàn pé wọ́n ń gba àwẹ̀ lóòótọ́ ni mo wí fún yín wọ́n ti gba èrè wọn ná ṣùgbọ́n ìwọ nígbà tí ìwọ bá ń gba àwẹ̀ fi òróró kun orí rẹ kí o sì bọ́jú rẹ kí ìwọ kí o má ṣe farahàn fún ènìyàn pé ìwọ ń gba àwẹ̀ bí kò ṣe fún bàbá rẹ tí ń bẹ ní ìkọ̀kọ̀ bàbá rẹ tí ó sì ríran ní ìkọ̀kọ̀ yóò san án fún ọ ní gbangba ẹ má ṣe tò ìṣúra jọ fún ara yín ní ayé níbi tí kòkòrò àti ìpáàrà ibà á jẹ́ àti níbi tí àwọn olè irúnlẹ̀ tí wọ́n sì í jalè ṣùgbọ́n ẹ tò ìṣúra jọ fún ara yín ní ọ̀run níbi tí kòkòrò àti ìpáàrà kò lè bà á jẹ́ àti níbi tí àwọn olè kò lè rúnlẹ̀ kí wọ́n sì jalè nítorí níbi tí ìṣúra yín bá gbé wà níbẹ̀ ni ọkàn yín yóò gbé wà pẹ̀lú ojú ni fìtílà ara nítorí náà bí ojú rẹ bá mọ́ gbogbo ara rẹ ni yóò kún fún ìmọ́lẹ̀ ṣùgbọ́n bí ojú rẹ bá ṣókùn gbogbo ara rẹ ni yóò kún fún òkùnkùn ǹjẹ́ bí ìmọ́lẹ̀ tí ń bẹ nínú rẹ bá jẹ́ òkùnkùn òkùnkùn náà yóò ti pọ̀ tó kò sí ẹni tí ó lè sin olúwa méjì nítorí yálà yóò kórìíra ọ̀kan yóò sì fẹ́ èkejì tàbí yóò faramọ́ ọ̀kan yóò sì yan èkejì ní ìpọ̀sí ẹ̀yin kò lè sin olúwa pẹ̀lú mámónì nítorí náà mo wí fún yín ẹ má ṣe ṣe àníyàn nítorí ẹ̀mí yín ohun tí ẹ ó jẹ àti fún ara yín ohun tí ẹ ó fi bora ẹ̀mí kò á oúnjẹ lọ tàbí ara ni kò ju aṣọ lọ ẹ sáà wo ẹyẹ ojú ọ̀run wọn kì í fúrúgbìn bẹ́ẹ̀ ni wọn kì í kórè wọn kì í sì í kó jọ sínú abà ṣùgbọ́n bàbá yín tí ń bẹ ní ọ̀run ń bọ́ wọn ẹ̀yin kò á sàn jù wọ́n lọ ta ni nínú yín nípa àníyàn ṣíṣe tí ó lè fi ìgbọ̀nwọ́ kan kún ọjọ́ ayé rẹ̀ èéṣe tí ẹ̀yin sì fi ń ṣe àníyàn nítorí aṣọ kíyèsí lílì tí ń bẹ ní ìgbẹ́ bí wọ́n ti ń dàgbà wọn kì í ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni wọn kì í ràn wò mo sì wí fún yín pé a kò ṣe Solomoni pàápàá ní ọ̀ṣọ́ nínú gbogbo ògo rẹ̀ tó bí ọ̀kan nínú wọ̀nyí ǹjẹ́ bí Ọlọ́run bá wọ koríko ìgbẹ́ ní aṣọ bẹ́ẹ̀ èyí tí ó wà lónìí tí a sì gbà sínú iná lọ́la mélòó mélòó ni kì yóò fi ilé ìwọ̀ yín ní aṣọ ẹ̀yin oníkékeré ìgbàgbọ́ nítorí náà ẹ má ṣe ṣe àníyàn wípé kí ni a ó jẹ tàbí kí ni a ó mu tàbí aṣọ wo ni a ó fi wọ̀ wá nítorí gbogbo nǹkan wọ̀nyí ni àwọn kèfèrí ń wá kiri nítorí baba yín tí ń bẹ ní ọ̀run mọ̀ pé ẹ̀yin kò lè ṣe aláìní gbogbo nǹkan wọ̀nyí ṣùgbọ́n ẹ tètè máa wá ìjọba ọlọ́run náà àti òdodo rẹ̀ gbogbo nǹkan wọ̀nyí ni a ó sì fi kún un fún yín nítorí náà ẹ má ṣe ṣe àníyàn nítorí ọ̀la ọ̀la ni yóò ṣe àníyàn ohun ara rẹ̀ búburú tí òòjọ́ tó fún un. Matthew orí keje. ẹ má ṣe dáni ní ẹjọ́ kí a má bàa dá yín ní ẹjọ́ nítorí irú ìdájọ́ tí ẹ̀yin bá ṣe òun ni a ó sì ṣe fún yín irú òṣùwọ̀n tí ẹ̀yin bá fi wọ̀n òun ni a ó sì fi wọ̀n fún yín èé ti ṣe tí ìwọ sì ń wo ẹ̀rín igi tí ń bẹ ní ojú arákùnrin rẹ ṣùgbọ́n ìwọ kò kíyèsí ìtì igi tí ń bẹ ní ojú ara rẹ tàbí ìwọ ó ti ṣe wí fún arákùnrin rẹ pé jẹ́ kí èmi yọ ẹ̀rín igi tí ń bẹ ní ojú rẹ sì wò ó ìtì igi ń bẹ ní ojú ìwọ tìkára rẹ ìwọ àgàbàgebè tètè kọ́ yọ ìtí igi jáde kúrò ní ojú ara rẹ ná nígbà náà ni ìwọ ó sì tó ríran gbangba láti yọ ẹ̀rùn igi tí ń bẹ ní ojú arákùnrin rẹ kúrò ẹ má ṣe fi ohun mímọ́ fún ajá kí ẹ má sì ṣe sọ páálí yín síwájú ẹlẹ́dẹ̀ kí wọn kí ó má bàa fi ẹsẹ̀ tẹ̀ wọ́n mọ́lẹ̀ wọn a sì yí padà ẹ̀wẹ̀ wọn a sì bù yín sán béèrè a ó sì fi fún yín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 ẹ bá ẹnu ọ̀nà híhá wọlé gbòòrò ni ẹnu ọ̀nà náà àti oníbùú ni ojú ọ̀nà náà tí ó lọ sí ibi ìparun ọ̀pọ̀lọpọ̀ ni àwọn ẹni tí ń bá ibẹ̀ wọlé nítorí bí híhá ni ẹnu ọ̀nà náà àti tóóró ni ojú ọ̀nà náà tí ó lọ sí ibi ìyè díẹ̀ ni àwọn ẹni tí ó rìn ín ẹ máa kíyèsí àwọn èké wòlíì tí ń tọ̀ wá ní àwọ̀ àgùntàn ṣùgbọ́n apanijẹ ìkookò ni wọ́n nínú èso wọn ni ẹ̀yin ó fi mọ̀ wọ́n ènìyàn a máa ká èso àjàrà lórí ẹ̀gún ọ̀gàn tàbí èso ọ̀pọ̀tọ́ lára ẹ̀wọ̀n gẹ́gẹ́ bẹ́ẹ̀ gbogbo igi rere ní so èso rere ṣùgbọ́n igi búburú ní so èso búburú igi rere kò lè so èso búburú bẹ́ẹ̀ ni igi búburú kò sì lè so èso rere gbogbo igi tí kò bá so èso rere. a ké e lulẹ̀ a sì wọ́ ọ̀ṣọ́ sinu ina. Nitori náà nipa eso wọn ni eyin yóò fi mọ wọ́n Kii se gbogbo eni ti n pè mí ní oluwa oluwa ni yóò wọlé ìjọba ọ̀run bí kò se ẹni ti ń ife ti baba mi ti n bẹ ní ọ̀run ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni yóò wí fún mi ní ọjọ́ náà pé oluwa oluwa.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 òun ni èmi ó fi wé aṣiwèrè ènìyàn kan tí ó kọ́ ilé rẹ̀ sí orí iyanrìn òjò sì rọ̀ ìkún omi sì dé afẹ́fẹ́ sì fẹ́ ó sì bìlù ilé náà ó sì wó ìwó rẹ̀ sì pọ̀ jọjọ. nígbà tí ó sì ṣe tí jésù parí gbogbo ọ̀rọ̀ wọ̀nyí tán ẹnu ya gbogbo ènìyàn sí ẹ̀kọ́ rẹ̀ nítorí ó ń kọ́ wọn bí ẹni tí ó ní àṣẹ kì í sì ṣe bí àwọn akọ̀wé. Matthew orí kẹjọ. nígbà tí ó ti orí òkè sọ̀kalẹ̀ ọ̀pọ̀ ènìyàn ń tọ̀ ọ́ lẹ́yìn sì wò ó adẹ́tẹ̀ kan wá ó tẹríba fún un ó wí pé. olúwa bí ìwọ bá fẹ́ ìwọ lè sọ mí di mímọ́. jésù sì na ọwọ́ rẹ̀ ó fi bà á ó wí pé. mo fẹ́ ìwọ di mímọ́. lójú kan náà ẹ̀tẹ̀ rẹ̀ sì mọ́ jésù sì wí fún un pé. wò má ṣe sọ fún ẹnìkan ṣùgbọ́n máa bá ọ̀nà rẹ lọ fi ara rẹ hàn fún àwọn àlùfáà kí o sì bùn ẹ̀bùn tí Mósè pa láṣẹ ní ẹ̀rí fún wọn. nígbà tí jésù sì wọ kapanaumu balógun ọ̀rún kan tọ̀ ọ́ wá ó ń bẹ̀ ẹ́ ó sì ń wí pé. olúwa ọmọ ọ̀dọ̀ mi dùbúlẹ̀ àrùn ẹ̀gbà ní ilé. ní ìrora púpọ̀. jésù sì wí fún un pé. èmi ń bọ̀ wá mú un lára dá. balógun ọ̀rún náà dáhùn ó sì wí pé. olúwa èmi kò yẹ tí ìwọ bá fi wọ abẹ́ òrùlé mi ṣùgbọ́n sọ kìkì ọ̀rọ̀ kan a ó sì mú ọmọ ọ̀dọ̀ mi lára dá ẹni tí ó wà lábẹ́ àṣẹ sáàlì èmi èmi sì lé ọmọ ogun lẹ́yìn mi mo wí fún ẹnìkan pé lọ a sì lọ àti fún ẹnìkejì pé wá a sì wá a ní fún ọmọ ọ̀dọ̀ mi pé ṣe èyí a sì ṣe é. nígbà tí jésù gbọ́ ẹnu yà á ó sì wí fún àwọn tí ó ń tọ̀ ọ́ lẹ́yìn pé. lóòótọ́ ni mo wí fún yín èmi kò rí ìgbàgbọ́ ńlá bí irú èyí nínú àwọn ènìyàn Ísírẹ́lì mo sì wí fún yín ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni yóò ti ìhà ìlà oòrùn àti ìhà ìwọ̀ oòrùn wá wọn a sì bá Ábúráhámù àti isaki àti jacob jókòó ní ilẹ̀ ọba ọ̀run ṣùgbọ́n àwọn ọmọ ilẹ̀ ọba ni a ó sọ sínú òkùnkùn lóde níbẹ̀ ni ẹkún òun ìpayín keke yóò gbé wá. jésù sì wí fún balógun ọ̀rún náà pé. máa lọ bí ìwọ sì ti gbàgbọ́ bẹ́ẹ̀ ni kí ó rí fún ọ. a sì mú ọmọ ọ̀dọ̀ rẹ̀ láradá ní wákàtí kan náà nígbà tí jésù sì wọ ilé pétérù lọ ó rí ìyá aya rẹ̀ dùbúlẹ̀ àìsàn ibà ó sì fi ọwọ́ bà á ní ọwọ́ ibà sì fi sílẹ̀ ó sì dìde ó sì ń ṣe ìránṣẹ́ fún wọn nígbà tí ó sì di àṣálẹ́ wọ́n gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tí ó ní ẹ̀mí èṣù wá sọ́dọ̀ rẹ̀ ó sì fi ọ̀rọ̀ rẹ̀ lé àwọn ẹ̀mí náà jáde ó sì mú àwọn olókùnrùn lára dá kí èyí tí a ti sọ láti ẹnu wòlíì àìsáyà lè ṣẹ pé òun tìkára rẹ̀ gba ìlera wa ó sì ń ru àrùn wa. nígbà tí jésù rí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lọ́dọ̀ rẹ̀ ó pàṣẹ fún wọn láti lọ sí apá kejì adágún akọ̀wé kan sì tọ̀ ọ́ wá ó wí fún un pé. olùkọ́ni èmi ó máa tọ̀ ọ́ lẹ́yìn níbikíbi tí ìwọ ń lọ. jésù sì wí fún un pé. àwọn kọ̀lọ̀kọ̀lọ̀ ní ihò àti àwọn ẹyẹ ojú ọ̀run ní ìtẹ́ ṣùgbọ́n ọmọ ènìyàn kò ní ibi tí yóò gbé fi orí rẹ̀ lé. èkejì nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì pín fún un pé. olúwa jẹ́ kí èmi kí ó kọ́ lọ ìsìnkú bàbá mi náà. ṣùgbọ́n jésù wí fún un pé. ìwọ máa tọ̀ mí lẹ́yìn sì jẹ́ kí àwọn òkú kí ó máa sin òkú ara wọn. nígbà tí ó sì bọ́ sí ọkọ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tẹ̀lé e sì wò ó afẹ́fẹ́ ńlá dìde nínú òkun tó bẹ́ẹ̀ tí rírú omi fi bo ọkọ̀ mọ́lẹ̀ ṣùgbọ́n òun sùn àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tọ̀ ọ́ wá wọ́n jí i wọ́n wí pé olúwa gbà wá àwa gbé ó sì wí fún wọn pé. èéṣe tí ẹ̀yin fi ṣe ojo bẹ́ẹ̀ ẹ̀yin onígbàgbọ́ kékeré. nígbà náà ni ó dìde ó sì bá afẹ́fẹ́ àti òkun wí ìdákẹ́rọ́rọ́ sì dé ṣùgbọ́n ẹnu yà àwọn ọkùnrin náà wọ́n wí pé irú ènìyàn wo ni èyí tí afẹ́fẹ́ àti omi òkun gbọ́ tirẹ̀. nígbà tí ó sì di apá kejì ní ilẹ̀ àwọn ará ni àwọn ọkùnrin méjì ẹlẹ́mí èṣù pàdé rẹ̀ wọ́n ti inú ibojì jáde wá wọ́n rorò gidigidi tó bẹ́ẹ̀ tí ẹnìkan kò lè kọjá ní ọ̀nà ibẹ̀ sì wò ó wọ́n kígbe sókè wípé. kí ni ṣe tàwa tirẹ̀ jésù ìwọ ọmọ ọlọ́run ìwọ wá láti dá wa lóró kí ó tó tó àkókò. agbo ọ̀pọ̀ ẹlẹ́dẹ̀ tí ń jẹ ń bẹ ní ọ̀nà jíjìn sí wọn àwọn ẹ̀mí èṣù náà sì bẹ̀ẹ́ wípé. bí ìwọ bá lé wa jáde jẹ́ kí àwa kí ó lọ sínú agbo ẹlẹ́dẹ̀ yìí. ó sì wí fún wọn pé. ẹ máa lọ. nígbà tí wọ́n sì jáde wọ́n lọ sínú agbo ẹlẹ́dẹ̀ náà sì wò ó gbogbo agbo ẹlẹ́dẹ̀ náà rọ́ sínú òkun ní ògèdèǹgbé wọ́n sì ṣègbé nínú omi àwọn ẹni tí ń ṣọ́ wọn sì sá wọ́n sì mú ọ̀nà wọn pọ̀n lọ sí ìlú wọ́n ròyìn ohun gbogbo àti ohun tí a ṣe fún àwọn ẹlẹ́mìí èṣù sì wò ó gbogbo ará ìlú náà sì jáde wá ìpàdé Jésù nígbà tí wọ́n sì rí i wọ́n bẹ̀ ẹ́ kí ó lè lọ kúrò lé agbègbè wọn Matthew orí kẹsàn-án. Ó sì bọ́ sínú ọkọ̀, ó ré kọjá, ó sì wá sí ìlú òun tìkára rẹ̀, sì kíyèsí i. Wọ́n gbé ọkùnrin kan tí ó ní ẹ̀gbà wá sọ́dọ̀ rẹ̀, ó dùbúlẹ̀ lórí àkéte. Nígbà tí Jésù rí ìgbàgbọ́ wọn, ó wí fún ẹlẹ́gbà náà pé. Ọmọkùnrin, tújú ká, adarí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́. Sì kíyèsí i àwọn ọ̀kan nínú àwọn akọ̀wé ń wí nínú ara wọn pé. ọkùnrin yìí ń sọ̀rọ̀ òdì. jésù sì mọ èrò inú wọn ó wí pé. nítorí kí ni ẹ̀yin ṣe ń ro búburú nínú yín èwo ni ó rọrùn jù láti wí pé a dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́ tàbí láti wí pé dìde kí o sì máa rìn ṣùgbọ́n kí ẹ̀yin kí o lè mọ̀ pé ọmọ ènìyàn ní agbára ní ayé láti dárí ẹ̀ṣẹ̀ jì ni ó sì wí fún alárùn ẹ̀gbà náà pé. dìde sì gbé àkéte rẹ kí o sì máa lọ ilé rẹ. ó sì dìde ó sì lọ ilé rẹ nígbà tí ìjọ ènìyàn sì rí i ẹnu yà wọ́n wọ́n yin Ọlọ́run lógo tí ó fi irú agbára báyìí fún ènìyàn bí Jésù sì ti ré kọjá láti ibẹ̀ lọ ó rí ọkùnrin kan tí à ń pè ní Mátíù jókòó ní ó sì wí fún un pé. máa tọ̀ mí lẹ́yìn ó sì dìde ó tọ̀ ọ́ lẹ́yìn ó sì ṣe bí jésù ti jòkó ti oúnjẹ nínú ilé sì kíyèsí ọ̀pọ̀ àwọn agbowó òde àti ẹlẹ́ṣẹ̀ wá wọ́n sì bá a jòkó pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ nígbà tí àwọn fadisí sì rí i wọ́n wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé. èéṣe tí olùkọ́ yín fi ń bá àwọn agbowó òde àti àwọn ẹlẹ́ṣẹ̀ jẹun pọ̀. ṣùgbọ́n nígbà tí jésù gbọ́ ó wí fún wọn pé àwọn tí ara wọn le kò fẹ́ oníṣègùn bí kò ṣe àwọn tí ara wọn kò dáa ṣùgbọ́n ẹ lọ ẹ sì kọ́ bí a mọ èyí sí àánú ni èmi ń fẹ́ kì í ṣe ẹbọ nítorí èmi kò wá láti pe àwọn olódodo bí kò ṣe àwọn ẹlẹ́ṣẹ̀ sí ìrònúpìwàdà. nígbà náà ni àwọn ọmọ ẹ̀yìn Jòhánù tọ̀ wá wípé. èé ṣe tí àwa àti àwọn Farisí fi ń gbàwẹ̀ nígbà gbogbo ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀yìn rẹ kò gba àwẹ̀. jésù sì wí fún wọn pé. àwọn ọmọ ilé ìyàwó a lè gba àwẹ̀ nígbà tí ọkọ ìyàwó ń bẹ lọ́dọ̀ wọn ṣùgbọ́n ọjọ́ ń bọ̀ nígbà tí a ó gba ọkọ ìyàwó lọ́wọ́ wọn nígbà náà ni wọn ó gba àwẹ̀ kò sí ẹni tí fi ìdáàsà aṣọ tuntun lẹ̀ ògbólógbòó ẹ̀wù nítorí èyí tí a fi lẹ̀ ẹ́ ó mú kúrò ní ojú ẹ̀lẹ̀ aṣọ náà á sì máa ya síwájú. bẹ́ẹ̀ ni kò sí ẹni tí fi wáìnì titun sínú ògbólógbòó ìgò awọ bí a bá ṣe bẹ́ẹ̀ ìgò awọ yóò bẹ́ wáìnì á sì tú jáde ìgò awọ á sì ṣègbé ṣùgbọ́n wáìnì titun ni wọ́n fi sínú ìgò awọ titun àwọn méjèèjì á sì ṣe déédéé. bí ó ti ń sọ nǹkan wọ̀nyí fún wọn kíyèsí ìjòyè kan tọ̀ ọ́ wá ó sì tẹríba fún un wípé. ọmọbìnrin mi kú nísinsìnyí ṣùgbọ́n wá fi ọwọ́ rẹ lé e òun ó sì yè. jésù dìde ó sì bá a lọ àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì kíyèsí obìnrin kan tí ó ní ìsun ẹ̀jẹ̀ ní ọdún méjìlá ó wá lẹ́yìn rẹ̀ ó fi ọwọ́ kan ìṣẹ́ tí aṣọ rẹ̀ nítorí ó wí nínú ara rẹ̀ pé bí mo bá sá lè fi ọwọ́ kan aṣọ rẹ̀ ara mi ó dá. nígbà tí jésù sì yí ara rẹ̀ padà tí ó rí i ó wí pé. ọmọbìnrin tújú ká ìgbàgbọ́ rẹ mú ọ láradá. a sì mú obìnrin náà láradá ní wákàtí kan náà. nígbà tí jésù sì dé ilé ìjòyè náà ó bá àwọn afúnfèrè àti ọ̀pọ̀ ènìyàn ń pariwo ó wí fún wọn pé. bílà nítorí ọmọbìnrin náà kò kú sísùn ni ó sùn. wọ́n sì fi rí ẹ̀rín ẹlẹ́yà ṣùgbọ́n nígbà tí a sì ṣe é tí àwọn ènìyàn jáde ó bọ́ sílé ó sì fa ọmọbìnrin náà ní ọwọ́ sókè bẹ́ẹ̀ ni ọmọbìnrin náà sì dìde òkìkí sì kàn ká ilẹ̀ náà gbogbo nígbà tí Jésù sì jáde níbẹ̀ àwọn ọkùnrin afọ́jú méjì tọ̀ ọ́ lẹ́yìn wọ́n kígbe sókè wípé ìwọ ọmọ dáfídì ṣàánú fún wa. nígbà tí ó sì wọ ilé àwọn afọ́jú náà tọ̀ ọ́ wá jésù bi wọ́n pé. ẹ̀yin gbàgbọ́ pé mo lè ṣe èyí. wọ́n wí fún un pé. ìwọ lè ṣe é olúwa. nígbà náà ni ó fi ọwọ́ bà wọ́n ní ojú ó wí pé. kí ó rí fún yín gẹ́gẹ́ bí ìgbàgbọ́ yín. ojú wọn sì là. Si jésù kìlọ̀ fún wọn gidigidi wípé. kíyèsí kí ẹ má ṣe jẹ́ kí ẹnìkan kí ó mọ̀. ṣùgbọ́n nígbà tí wọ́n lọ wọ́n ròyìn rẹ̀ yí gbogbo ìlú náà ká bí wọ́n ti ń jáde lọ wò ó wọ́n mú ọkùnrin odi kan tọ̀ ọ́ wá tí ó ní ẹ̀mí èṣù nígbà tí a lé ẹ̀mí èṣù náà jáde odi sì fọhùn ẹnu sì yà àwọn ènìyàn wọ́n wí pé a kò rí irú èyí rí ní Ísírẹ́lì. ṣùgbọ́n àwọn Farisí wípé. agbára olórí àwọn ẹ̀mí èṣù ni ó fi ń lé àwọn ẹ̀mí èṣù jáde. Jésù sì rìn sí gbogbo ìlú ńlá àti ìletò ó ń kọ́ nínú sínágọ́gù wọn ó sì ń wàásù ìhìnrere ìjọba ó sì ń ṣe ìwòsàn àrùn àti gbogbo àìsàn ní ara àwọn ènìyàn ṣùgbọ́n nígbà tí ó rí ọ̀pọ̀ ènìyàn àánú wọn ṣe nítorí tí àárẹ̀ mú wọn wọ́n sì tú káàkiri bí àwọn àgùntàn tí kò ní olùṣọ́ nígbà náà ni ó wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé. lóòótọ́ ni ìkórè pọ̀ ṣùgbọ́n àwọn alágbàṣe kò tó nǹkan nítorí náà ẹ gbàdúrà sí olúwa ìkórè kí o lè rán àwọn alágbàṣe sínú ìkórè rẹ̀. matthew orí kẹwàá. nígbà tí ó sì pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ méjèèjìlá sí ọ̀dọ̀ ó fi agbára fún wọn lórí àwọn ẹ̀mí àìmọ́ láti máa lé wọn jáde àti láti ṣe ìwòsàn gbogbo àrùn àti gbogbo àìsàn. orúkọ àwọn àpọ́sẹ́lì méjìlá náà nìwọ̀nyí èyí èkíní ni símónì ẹni tí à ń pè ní pétérù àti áńdérù arákùnrin rẹ̀ jákọ́bù ọmọ sébédè àti johanu arákùnrin rẹ̀ fílípì àti bartolomeu tómásì àti matthew ti í ṣe agbowó òde jákọ́bù ọmọ alfeu àti lébéu ẹni tí a sì ń pè ní tádéu símónì ará kánà àti júdásì iskariotu ẹni tí ó fi í hàn àwọn méjèèjìlá wọ̀nyí ni jésù rán lọ ó sì pàṣẹ fún wọn pé. ẹ má ṣe lọ sí ọ̀nà àwọn kèfèrí ẹ má sì ṣe wọ ìlú àwọn ará samaria ṣùgbọ́n ẹ kúkú tọ̀ àwọn àgùntàn ilé ìsírẹ́lì tí ó nù lọ bí ẹ̀yin ti ń lọ ẹ máa wàásù wípé ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀ ẹ máa ṣe dídá ara fún àwọn olókùnrùn ẹ sọ àwọn adẹ́tẹ̀ di mímọ́ ẹ sì jí àwọn òkú dìde kí ẹ sì máa lé àwọn ẹ̀mí èṣù jáde ọ̀fẹ́ ni ẹ̀yin gbà ọ̀fẹ́ ni kí ẹ fi fún ni ẹ má ṣe pèsè wúrà tàbí fàdákà tàbí idẹ sínú àsùnwọ̀n yín tàbí àpò fún àjò yín kí ẹ má ṣe mú ẹ̀wù méjì tàbí bàtà tàbí ọ̀pá oúnjẹ oníṣẹ́ yẹ fún un ìlúkìlú tàbí ìletò kíletò tí ẹ̀yin bá wọ̀ ẹ wá ẹni tí ó bá yẹ níbẹ̀ rí níbẹ̀ ni kí ẹ sì gbé títí ẹ̀yin ó fi kúrò níbẹ̀ nígbà tí ẹ̀yin bá sì wọ ilé kan ẹ kí i bí ilé náà bá sì yẹ kí àlàáfíà yín kí ó bà sórí rẹ̀ ṣùgbọ́n bí kò bá yẹ kí àlàáfíà yín kí ó padà sọ́dọ̀ yín ẹnikẹ́ni tí kò bá sì gbà yín tí kò sì gbọ́ ọ̀rọ̀ yín nígbà tí ẹ̀yin bá jáde kúrò ní ilé náà tàbí ní ìlú náà ẹ gbọ̀n ekuru ẹsẹ̀ yín sílẹ̀ lóòótọ́ ni mo wí fún yín yóò sàn fún ilẹ̀ Sódómù àti Gòmórà ní ọjọ́ ìdájọ́ jù fún ìlú náà lọ. wò ó mo rán yín lọ gẹ́gẹ́ bí àgùntàn sáàrin ìkookò nítorí náà kí ẹ̀yin kí ó pọ́n bí ejò kí ẹ sì ṣe oníwà tútù bí àdàbà ṣùgbọ́n ẹ ṣọ́ra lọ́dọ̀ ènìyàn nítorí wọn ó fi yín lé àjọ ìgbìmọ̀ lọ́wọ́ wọn ó sì nà yín nínú sínágọ́gù wọn a ó sì mú yín lọ síwájú àwọn baálẹ̀ àti àwọn ọba nítorí orúkọ mi fún ẹ̀rí sí wọn àti sí àwọn kèfèrí nígbà tí wọ́n bá sì fi yín lé wọn lọ́wọ́ ẹ má ṣe ṣàníyàn pé báwo tàbí kí ni ẹ̀yin ó wí nítorí tí a ó fi ohun tí ẹ̀yin ó wí fún yín ní wákàtí kan náà nítorí pé kì í ṣe ẹ̀yin ni ó ń sọ ṣùgbọ́n ẹ̀mí bàbá yín ni ń sọ nínú yín arákùnrin yóò sì fi arákùnrin rẹ̀ fún pípa àti bàbá yóò sì fi ọmọ rẹ̀ fún pípa àwọn ọmọ yóò sì dìde sí àwọn òbí wọn wọn ó sì mú kí a pa wọ́n gbogbo ènìyàn yóò sì kórìíra yín nítorí orúkọ mi ṣùgbọ́n ẹni tí ó bá forí tì í títí fi dé òpin òun náà ni a ó gbàlà ṣùgbọ́n nígbà tí wọ́n bá ṣe inúnibíni sí yín ní ìlú yìí ẹ sá lọ sí òmíràn lóòótọ́ ni mo sáàwí fún yín ẹ̀yin kì yóò lè rékọjá gbogbo ìlú Ísírẹ́lì tán títí ọmọ ènìyàn ó fi dé ọmọ ẹ̀yìn kì í ju olùkọ́ rẹ̀ lọ bẹ́ẹ̀ ni ọmọ ọ̀dọ̀ ẹni kì í ju olúwa rẹ̀ lọ ó tó fún ọmọ ẹ̀yìn kí ó dàbí olùkọ́ rẹ̀ àti ọmọ ọ̀dọ̀ kí ó dàbí olúwa rẹ̀ bí wọ́n bá pe baálé ilé ní bélísébúbù mélòó mélòó ni àwọn ará ilé rẹ̀ nítorí náà ẹ má fòyà wọn nítorí tí kò sí ohun tí a bò tí kì í ó farahàn àti èyí tí ó farasin tí a kì yóò mọ̀ ohun tí mo bá wí fún yín ní òkùnkùn òun ni kí ẹ̀yin kí ó sọ ní ìmọ́lẹ̀ àti èyí tí ẹ̀yin gbọ́ sí etí ni kí ẹ kéde rẹ̀ lórí ilé ẹ má fòyà àwọn ẹni tí pa ara tí wọn kò lè pa ọkàn ṣùgbọ́n ẹ kúkú fòyà ẹni tí ó lè pa àti ọkàn run ní ọ̀run àpáàdì ológo ṣẹ́ méjì kí a ń tà ní owó idẹ kékeré kan bẹ́ẹ̀ ni kò sí ọ̀kan nínú wọn tí yóò ṣubú sílẹ̀ lẹ́yìn bàbá yín ṣùgbọ́n gbogbo irun ìyírun orí yín ni a kà pé ṣánṣán nítorí náà ẹ má fòyà ẹ̀yin ní iye lórí ju ọ̀pọ̀ ológo ṣẹ́ lọ nítorí náà ẹnikẹ́ni tí ó bá jẹ́wọ́ mi níwájú ènìyàn òun ni èmi ó jẹ́wọ́ pẹ̀lú níwájú bàbá mi tí ń ṣùgbọ́n bí ẹnìkan bá sì sẹ́ mi níwájú ènìyàn òun náà ni èmi ó sẹ́ pẹ̀lú níwájú bàbá mi tí ń bẹ ní ọ̀run ẹ má ṣe rò pé èmi wá rán àlàáfíà sí ayé èmi kò wá rán àlàáfíà bí kò ṣe idà mo wá láti ya ọmọkùnrin ní ipá sí bàbá rẹ̀ àti ọmọbìnrin ní ipá sí ìyá rẹ̀ àti ayamọ sí ìyàkọ rẹ̀ àwọn ará ilé ènìyàn sì ni ọ̀tá rẹ̀ ẹni tí ó bá fẹ́ bàbá tàbí ìyá jù mí lọ kò yẹ ní tèmi ẹni tí ó bá sì fẹ́ ọmọkùnrin tàbí ọmọbìnrin jù mí lọ kò sì yẹ ní tèmi ẹni tí kò bá sì gbé àgbélébù rẹ̀ kí ó sì máa tọ̀ mí lẹ́yìn kò yẹ ní tèmi ẹni tí ó bá rí ẹ̀mí rẹ̀ yóò sọ ọ́ nù ẹni tí ó bá sì sọ ẹ̀mí rẹ̀ nù nítorí mi òun ni yóò sì rí i ẹni tí ó bá gbà yín ó gbà mí ẹni tí ó bá sì gbà mí ó gba ẹni tí ó rán mi ẹni tí ó bá gba wòlíì ní orúkọ wòlíì yóò jẹ èrè wòlíì ẹni tí ó bá sì gba olódodo ní orúkọ olódodo yóò jẹ èrè olódodo ẹnikẹ́ni tí ó bá fi kìkì aago omi tútù fún ọ̀kan nínú àwọn onírẹ̀lẹ̀ wọ̀nyí mo ní nítorí orúkọ ọmọ ẹ̀yìn lóòótọ́ ni mo wí fún yín kì ó pàdánù èrè rẹ̀ Mátíù orí kọkànlá. Ó sì ṣe nígbà tí Jésù parí àṣẹ rẹ̀ tán fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ méjèèjìlá ó ti ibẹ̀ ré kọjá láti máa kọ́ni àti láti máa wàásù ní ìlú wọn gbogbo nígbà tí Jòhánù búrò iṣẹ́ Kristi nínú túbú ó rán àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ méjì ó sì wí pé. ìwọ ni ẹni tí ń bọ̀ tàbí kí a máa retí ẹlòmíràn? jésù sì dáhùn ó wí fún wọn pé. ẹ padà lọ ẹ sì sọ ohun wọ̀nyí tí ẹ̀yin gbọ́ tí ẹ sì rí fún jòhánù àwọn afọ́jú ń ríran àwọn amúkùnrin à ń wẹ àwọn adẹ́tẹ̀ ẹ mọ́ àwọn adití ń gbọ́ràn à ń jí àwọn òkú dìde a sì ń wàásù ìyìn fún àwọn òtòṣì alábùkún fún sì ni ẹnikẹ́ni tí kì yóò rí ohun ìkọ̀sẹ̀ nínú mi. nígbà tí wọ́n sì lọ jésù bẹ̀rẹ̀ sí sọ fún àwọn ènìyàn ní ti jòhánù pé. kí ni ẹ̀yin ń jáde lọ wò ní ijù ìfẹ́fẹ́ tí afẹ́fẹ́ ń mì àní kí ni ẹ̀yin ń jáde lọ wò ọkùnrin tí a wọ̀ ní aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ wò ó àwọn ẹni tí ń wọ aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ ń bẹ ní ààfin ọba àní kí ni ẹ̀yin ń jáde lọ í ṣe láti lọ ìwo wòlíì lóòótọ́ ni mo wí fún yín ó sì ju wòlíì lọ nítorí èyí ni ẹni tí a ti kọ̀wé nítorí rẹ̀ pé wò ó mo rán oníṣẹ́ mi síwájú rẹ ẹni tí yóò tún ọ̀nà rẹ ṣe níwájú rẹ lóòótọ́ ni mo wí fún yín nínú àwọn tí a bí nínú obìnrin kò sí ẹni tí ó tí ì dìde ju Jòhánù baptist lọ ṣùgbọ́n ẹni tí ó kéré jùlọ ní ìjọba ọ̀run ó pọ̀ jù ú lọ. láti ìgbà ọjọ́ Jòhánù Baptist wá títí ó fi di ìsinsìnyí ni ìjọba ọ̀run di ìfi agbára wọ̀ àwọn alágbára sì fi ipá gbà á nítorí gbogbo àwọn wòlíì àti òfin ni ó wí tẹ́lẹ̀ kí Jòhánù kí ó tó dé bí ẹ̀yin ó bá gbà á èyí ni Èlíjà tí ń bọ̀ wá ẹni tí ó bá ní etí láti fi gbọ́ kí ó gbọ́. ṣùgbọ́n kí ni èmi ìbá fi ìran yìí wé? ó dàbí àwọn ọmọ kéékèèké tí ń jókòó ní ọjà tí wọ́n sì ń kọ sí àwọn ẹgbẹ́ wọn tí wọ́n sì ń wí pé àwa fún fèrè fún yín ẹ̀yin kò jó àwa sì ṣọ̀fọ̀ fún yín ẹ̀yin kò sọkún nítorí Jòhánù wá kò jẹ bẹ́ẹ̀ ni kò mu wọ́n sì wí pé ó ní ẹ̀mí èṣù ọmọ ènìyàn wá ó ń jẹ ó sì mu wọ́n ń wí pé wò ó ọ̀jẹun àti ọ̀mùtí ọ̀rẹ́ àwọn agbowó òde àti àwọn ẹlẹ́ṣẹ̀ ṣùgbọ́n a dáre fún ọgbọ́n láti ọ̀dọ̀ àwọn ọmọ rẹ̀ wá. nígbà náà ni ó bẹ̀rẹ̀ sí bá ìlú wọn ni wí níbi tí ó gbé ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ agbára rẹ̀ nítorí tí wọn kò ronú pìwàdà. ègbé ni fún ìwọ Kórásínì ègbé ni fún ìwọ bethsaida ìbáṣepé a ti ṣe iṣẹ́ agbára tí a ṣe nínú yín ní tírè òun sídónì wọn ìbá ti ronúpìwàdà láéláé nínú aṣọ ọ̀fọ̀ àti nínú eérú ṣùgbọ́n mo wí fún yín yóò sàn fún tírè pẹ̀lú sídónì ní ọjọ́ ìdájọ́ jù fún ẹ̀yin lọ àti ìwọ kapanaumu a ó wá gbé ọjà sókè ọ̀run a ó rẹ̀ ọ́ sílẹ̀ sí ipò kú nítorí ìbá ṣe pé a ti ṣe iṣẹ́ agbára tí a ṣe nínú rẹ nínú Sódómù òun ìbá wà títí di òní ṣùgbọ́n mo wí fún yín yóò sàn fún ilẹ̀ Sódómù ní ọjọ́ ìdájọ́ jù fún ìwọ lọ. lákòókò náà ni Jésù dáhùn ó sì wí pé. mo dúpẹ́ lọ́wọ́ rẹ bàbá olúwa ọ̀run òun ayé nítorí tí ìwọ pa nǹkan wọ̀nyí mọ́ kúrò ní ojú àwọn ọlọ́gbọ́n àti amòye ìwọ sì fi wọ́n hàn fún àwọn ọmọ ọwọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni bàbá nítorí bẹ́ẹ̀ ni ó tọ́ ní ojú rẹ ohun gbogbo ni a fi fún mi láti ọ̀dọ̀ bàbá mi wá kò sì sí ẹni tí ó mọ ọmọ bí kò ṣe bàbá bẹ́ẹ̀ ni kò sí ẹni tí ó mọ bàbá bí kò ṣe ọmọ àti ẹnikẹ́ni tí ọmọ fẹ́ fi hàn fún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 Matthew orí kejìlá. lákòókò náà ni jésù láàrin oko ọkà lọ ní ọjọ́ ìsinmi ebi sì ń pa àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wọ́n sì bẹ̀rẹ̀ sí máa ya ìpẹ́ ọkà wọ́n sì ń jẹ ṣùgbọ́n nígbà tí àwọn Farisí rí i wọ́n wí fún un pé. wò ó àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ń ṣe èyí tí kò yẹ láti ṣe ní ọjọ́ ìsinmi. ó sì wí fún wọn pé ẹ̀yin kò ti ka ohun tí dáfídì ṣe nígbà tí ebi ń pa á àti àwọn tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ bí ó ti wọ ilé ọlọ́run lọ tí ó sì jẹ àkàrà ìfihàn èyí tí kò tọ́ fún un láti jẹ àti fún àwọn tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ bí kò ṣe fún kìkì àwọn àlùfáà tàbí ẹ̀yin kò ti kà á nínú òfin bí ó ti ṣe pé lọ́jọ́ ìsinmi àwọn àlùfáà tí ó wà ní tẹ́ḿpìlì ń ba ọjọ́ ìsinmi jẹ́ tí wọ́n sì wà ní àìjẹ̀bi ṣùgbọ́n mo wí fún yín pé ẹni tí ó ju tẹ́ḿpìlì lọ ń bẹ níhìn ṣùgbọ́n ẹ̀yin ìbá mọ ohun tí èyí jẹ́ àánú ni èmi ń fẹ́ kì í ṣe ẹbọ ẹ̀yin kì bá ti dá àwọn aláìlẹ́ṣẹ̀ lẹ́bi nítorí ọmọ ènìyàn jẹ́ olúwa ọjọ́ ìsinmi. nígbà tí ó sì kúrò níbẹ̀ ó lọ sínú sínágọ́gù wọn sì kíyèsí ọkùnrin kan wà níbẹ̀ tí ọwọ́ rẹ̀ kan rọ wọ́n sì bí i pé. ó wá tọ́ láti múni láradá ní ọjọ́ ìsinmi. kí wọn kí ó lè fẹ́ ẹ ní ẹ̀fẹ̀ ó sì wí fún wọn pé. ọkùnrin ìwo ni ìbá ṣe nínú yín tí ó ní àgùntàn kan bí ó bá sì bọ́ sínú ihò ní ọjọ́ ìsinmi tí kì yóò dì í mú. kí ó sì fà á sókè ǹjẹ́ mélòó mélòó ni ènìyàn sàn ju àgùntàn lọ nítorí náà ni ó ṣe tọ́ láti máa ṣe rere ní ọjọ́ ìsinmi. nítorí náà ni ó wí fún ọkùnrin náà pé. na ọwọ́ rẹ. òun sì nà á ọwọ́ rẹ̀ sì padà bọ̀ sípò rẹ̀ gẹ́gẹ́ bí èkejì nígbà náà ni àwọn Farisí jáde lọ wọ́n sì gbìmọ̀ nítorí rẹ̀ bí àwọn ìbá ti ṣe pa á. nígbà tí jésù sì mọ̀ ó yí ara rẹ̀ kúrò níbẹ̀ ọ̀pọ̀ ìjọ ènìyàn tọ̀ ọ́ lẹ́yìn ó sì mú gbogbo wọn lára dá ó sì kìlọ̀ fún wọn pé kí wọn kí ó má ṣe fi òun hàn kí èyí tí a ti ẹnu wòlíì àìsáyà wí kí ó bá lè ṣẹ pé. wo ìránṣẹ́ mi ẹni tí mo yàn àyànfẹ́ mi ẹni tí inú mi dùn sí gidigidi èmi ò fi ẹ̀mí mi fún un yóò sì fi ìdájọ́ hàn fún àwọn kèfèrí òun kì yóò jà kì yóò sì kígbe bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni kì yóò gbóhùn rẹ̀ ní ìgboro ìyè fífọ́ ni òun kì yóò ṣẹ́ òwú fìtílà tí ń rú ẹ̀fín ni òun kì yóò sì pa títí yóò fi mú ìdájọ́ dé ìṣẹ́gun orúkọ rẹ̀ ní àwọn kèfèrí yóò máa gbẹ́kẹ̀lé. nígbà náà ni a gbé ọkùnrin kan tí ó ní ẹ̀mí èṣù tí ó fọ́jú tí ó sì yadi wá sọ́dọ̀ rẹ̀ ó sì mú un lára dá tí afọ́jú àti odi náà sọ̀rọ̀ tí ó sì ríran ẹnu sì ya gbogbo ènìyàn wọ́n sì wí pé. ọmọ dávidi kọ́ yìí. ṣùgbọ́n nígbà tí àwọn farisi gbọ́ wọ́n wí pé. ọkùnrin yìí kò lé àwọn ẹ̀mí èṣù jáde bí kò ṣe nípa belsebubu olórí àwọn ẹ̀mí èṣù. jésù sì mọ ìrònú wọn ó sì wí fún wọn pé ìjọba kí ìjọba tí ó bá yapa sí ara rẹ̀ àsọ ọ́ di ahoro ìlúkìlú tàbí ilékílé tí ó bá yapa sí ara rẹ̀ kì yóò dúró bí sátánì bá sì ń lé sátánì jáde ó yapa sí ara rẹ̀ ìjọba rẹ̀ yóò á lè dúró bí ó bá sì ṣe pé nípa abéliṣébúbù ni èmi fi ń lé àwọn ẹ̀mí èṣù jáde nípa ta ni àwọn ọmọ yín fi ń lé wọn jáde nítorí náà ni wọn ó fi máa ṣe onídàájọ́ yín ṣùgbọ́n bí ó bá ṣe pé ẹ̀mí Ọlọ́run ni èmi fi ń lé àwọn ẹ̀mí èṣù jáde ǹjẹ́ ìjọba Ọlọ́run dé bá yín tàbí ẹnìkan yóò ti ṣe wọ ilé alágbára lọ kí ó sì kó o ní ẹrù bí kò ṣe pé ó kọ́ de alágbára náà nígbà náà ni yóò sì kó o ní ilé ẹni tí kò bá wà pẹ̀lú mi ó ń ṣe òdì sí mi. Si ẹni tí kò bá sì bá mi kó pọ̀ ó ń fún ká nítorí náà ni mo wí fún yín gbogbo irú ẹ̀ṣẹ̀kẹṣẹ̀ àti ọ̀rọ̀ òdì ni a ó dárí jìn ènìyàn ṣùgbọ́n ọ̀rọ̀ òdì sí ẹ̀mí mímọ́ òun ni a kì yóò dárí jìn ènìyàn ẹnikẹ́ni tí ó bá ń sọ̀rọ̀ òdì sí ọmọ ènìyàn a ó dárí rẹ̀ jì í ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá ń sọ̀rọ̀ òdì sí ẹ̀mí mímọ́ a kì yóò dárí rẹ̀ jì í ní ayé yìí àti ní ayé tí ń bọ̀ sọ igi di rere èso rẹ̀ a sì di rere tàbí sọ igi di búburú èso rẹ̀ a sì di búburú nítorí nípa èso ni a fi mọ igi ẹ̀yin ọmọ paramọ́lẹ̀ ẹ̀yin tí í ṣe ènìyàn búburú yóò ti ṣe lè sọ̀rọ̀ rere nítorí nínú ọ̀pọ̀lọpọ̀ ohun inú ni ẹnu ń sọ ènìyàn rere láti inú ìṣúra rere ọkàn rẹ̀ ní í mú ohun rere jáde wá àti ènìyàn búburú láti inú ìṣúra búburú ní mú ohun búburú jáde wá ṣùgbọ́n mo wí fún yín gbogbo ọ̀rọ̀ wèrè tí ènìyàn ń sọ wọn ó jiyàn rẹ̀ ní ọjọ́ ìdájọ́ nítorí nípa ọ̀rọ̀ rẹ ni a ó fi dá ọ láre nípa ọ̀rọ̀ rẹ ni a ó sì fi dá ọ lẹ́bi. nígbà náà ni àwọn kan nínú àwọn akọ̀wé àti Farisí dáhùn wípé. olùkọ́ni àwa ń wá àmì lọ́dọ̀ rẹ ṣùgbọ́n ó dáhùn ó sì wí fún wọn pé. ìran búburú àti ìran panṣágà ń wá àmì kò sí àmì tí a ó fi fún un bí kò ṣe àmì jónà wòlíì nítorí bí jónà ti gbé ọ̀sán mẹ́ta àti òru mẹ́ta nínú ẹja bẹ́ẹ̀ ni ọmọ ènìyàn yóò gbé ọ̀sán mẹ́ta òun òru mẹ́ta nínú ilẹ̀ àwọn ará Nínéfè yóò dìde pẹ̀lú ìran yìí ní ọjọ́ ìdájọ́ wọn ó sì dá a lẹ́bi nítorí wọ́n ronúpìwàdà nípa ìwàásù Jónà sì wò ó ẹni tí ó pọ̀ ju Jónà lọ ń bẹ níhìn yìí ọbabìnrin gúúsù yóò dìde pẹ̀lú ìran yìí ní ọjọ́ ìdájọ́ yóò sì dá a lẹ́bi nítorí ó ti ìkángun ayé wá igbó ọgbọ́n Sólómọ́nì sì wò ó ẹni tí ó pọ̀ ju lọ ń bẹ níhìn yìí nígbà tí ẹ̀mí àìmọ́ kan bá jáde kúrò lára ènìyàn a máa rìn kiri n'ibi gbigbe. a ma wa ibi isimi ki isi sì nigba naa ni náà wipe emi o pada lo si ile emi sí ilé mi mo gbe ti jáde wá nigba ti o si de o ba o sofo ṣòfò a a mọ́ a sì ṣe é ni o lọ o si mu emi meje miran pelu ara re tí ó burú ju ohun tìkára rẹ̀ lọ. Wọ́n bọ́ sí inú rẹ̀, wọ́n sì ń gbé ibẹ̀. Ìgbẹ̀yìn ọkùnrin náà sì burú ju ìṣáájú rẹ̀ lọ. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni yóò rí fún ìran búburú yìí pẹ̀lú. Nígbà tí ó ń sọ̀rọ̀ wọ̀nyí fún àwọn ènìyàn, wò ó, ìyá rẹ̀ àti àwọn arákùnrin rẹ̀ dúró lóde, wọ́n fẹ́ bá a sọ̀rọ̀. Nígbà náà ni ẹnìkan wí fún un pé. Wò ó ìyá rẹ àti àwọn arákùnrin rẹ dúró lóde wọ́n ń fẹ́ bá ọ sọ̀rọ̀. ṣùgbọ́n ó dáhùn ó sì fún ẹni tí ó sọ fún un pé. ta ni ìyá mi àti ta ni àwọn arákùnrin mi. ó sì náwó rẹ̀ sí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó wí pé. ẹ wo ìyá mi àti àwọn arákùnrin mi nítorí ẹnikẹ́ni tí ó bá ń ṣe ìfẹ́ bàbá mi tí ń bẹ ní ọ̀run òun náà ni arákùnrin mi.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 wọ́n bi í pé. èé ṣe tí ìwọ fi ń fi òwe bá wọn sọ̀rọ̀. ó sì dáhùn wí fún wọn pé. ẹ̀yin ni a fi fún láti mọ ohun ìjìnlẹ̀ ìjọba ọ̀run ṣùgbọ́n àwọn ni a kò fi fún nítorí ẹnikẹ́ni tí ó bá ní òun ni a ó fi fún òun ó sì ní lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n ẹnikẹ́ni tí kò bá sì ní lọ́wọ́ rẹ̀ ni a ó sì gba èyí náà tí ó ní nítorí náà ni mo ṣe ń fi òwe bá wọn sọ̀rọ̀ nítorí ní rírí wọn kò rí àti ní gbígbọ́ wọn kò gbọ́ bẹ́ẹ̀ ni kò yé wọn sí ara wọn ni ọ̀rọ̀ Àìsáyà wòlíì sì ti ṣẹ tí ó wí pé ní gbígbọ́ ẹ̀yin ó gbọ́ kì yóò sì yé yín àti rírí ẹ̀yin ó rí ẹ̀yin kì yóò sì mòye. Si nítorí tí àyà àwọn ènìyàn yìí ṣe bọ́ etí wọn sì wúwo ọ̀ràn yìí gbọ́ ojú wọn ni wọ́n sì dì nítorí kí wọn kí ó má bàa fi ojú wọn rí kí wọn kí ó má bàa fi etí wọn gbọ́ kí wọn kí ó má bàa fi àyà wọn mọ̀ kí wọn kí ó má bàa yí padà kí èmi kí ó má bàa mú wọn lára dá ṣùgbọ́n ìbùkún ni fún ojú yín nítorí tí wọ́n rí àti fún etí yín nítorí tí wọ́n gbọ́ lóòótọ́ ni mo sáàwí fún yín ọ̀pọ̀lọpọ̀ wòlíì àti olódodo ní ń fẹ́ rí ohun tí ẹ̀yin rí wọn kò sì rí wọn wọ́n sì ń fẹ́ gbọ́ ohun tí ẹ gbọ́ wọn kò sì gbọ́ wọn nítorí náà ẹ gbọ́ òwe afúrúgbìn nígbà tí ẹnìkan bá gbọ́ ọ̀rọ̀ ìjọba tí kò bá sì yé e nígbà náà ni ẹni búburú ní wá a sì mú èyí tí a fún sí àyà rẹ̀ kúrò.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 èyí tí ó kéré ju gbogbo irúgbìn lọ ṣùgbọ́n nígbà tí ó dàgbà ó tóbi ju gbogbo ewébẹ̀ lọ ó sì di igi tó bẹ́ẹ̀ tí àwọn ẹyẹ ojú ọ̀run sì wá wọ́n ń gbé orí ẹ̀ka rẹ̀. òwe mìíràn ni ó pa fún wọn pé. ìjọba ọ̀run dàbí ìwúkàrà tí obìnrin kan mú tí ó sin sínú òṣùwọ̀n ìyẹ̀fun mẹ́ta títí gbogbo rẹ̀ fi di wúwú. gbogbo nǹkan wọ̀nyí ni Jésù fi pòwe fún àwọn ìjọ ènìyàn kò sì bá wọn sọ̀rọ̀ bí kò ṣe ní òwe kí èyí tí a ti ẹnu wòlíì sọ kí ó bá lè ṣẹ wípé. èmi ò yẹ ẹnu mi ní òwe èmi ò sọ nǹkan wọn nì jáde tí ó ti fi ara pamọ́ láti ìṣẹ̀dálẹ̀ ayé wá. nígbà náà ni jésù rán ìjọ ènìyàn lọ ó sì wọ ilé àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì tọ̀ ọ́ wá wípé. sọ ìdí òwe èpo tí o fún wa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 ìjọba ọ̀run sì dàbí àwọ̀n tí a sọ sínú òkun tí ó sì kó onírúurú gbogbo nígbà tí ó kún èyí tí wọ́n fà sókè wọ́n jókòó wọ́n sì kó èyí tí ó dára sínú agbọ̀n ṣùgbọ́n wọ́n kó búburú dànù gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni yóò sì rí nígbẹ̀yìn ayé àwọn áńgẹ́lì yóò jáde wá wọn ó ya àwọn ènìyàn búburú kúrò nínú àwọn olóòótọ́ wọn ó sì sọ wọn sínú iná ìléru níbẹ̀ ni ẹkún òun ìpayín keke yóò gbé wà. jésù bi wọ́n pé. gbogbo nǹkan wọ̀nyí yé yín bí. wọ́n wí fún un pé. bẹ́ẹ̀ ni olúwa. ó sì wí fún wọn pé. nítorí náà ni olúkúlùkù akọ̀wé tí a kọ sípa ìjọba ọ̀run ṣe dàbí ọkùnrin kan tí í ṣe baálé tí ó mú ọ̀tún àti ogbó nǹkan jáde nínú ìṣúra rẹ̀ nígbà tí ó ṣe tí jésù parí òwe wọ̀nyí tán ó ti ibẹ̀ lọ kúrò nígbà tí ó sì dé ìlú òun tìkálà rẹ̀ ó kọ́ wọn nínú sínágọ́gù wọn tó bẹ́ẹ̀ tí ẹnu ya gbogbo wọn wọ́n sì wí pé. níbo ni ọkùnrin yìí ti mú ọgbọ́n yìí àti iṣẹ́ agbára wọ̀nyí wá ọmọ gbẹ́nàgbẹ́nà kọ́ yìí ìyá rẹ̀ kọ́ à ń pè ní Maria àti àwọn arákùnrin rẹ̀ kọ́ Jákọ́bù Jósè Símónì àti Júdà àti àwọn arábìnrin rẹ̀ gbogbo wọn kí wọ́n bá wa gbé níhìn yìí níbo ni ọkùnrin yìí ti mú gbogbo nǹkan wọ̀nyí wá. bẹ́ẹ̀ ni wọ́n kọsẹ̀ lára rẹ̀ ṣùgbọ́n Jésù wí fún wọn pé. kò sí wòlíì tí ó wà láì ní ọlá bí kò ṣe ní ìlú àti ní ilé òun tìkára rẹ̀. òun kò yí sí ọ̀pọ̀ iṣẹ́ agbára níbẹ̀ nítorí àìgbàgbọ́ wọn. Matthew orí kẹrìnlá. ní àkókò náà ni Héródù tetraki gbọ́ òkìkí Jésù ó sì wí fún àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀ pé. Jòhánù Baptist lé èyí e ó jíǹde kúrò nínú òkú nítorí náà ni iṣẹ́ agbára ṣe hàn lára rẹ̀. herodusa sá ti mú Jòhánù ó dè é ó sì fi sínú túbú nítorí Herodáyà aya Fílípì arákùnrin rẹ̀ Jòhánù sá ti wí fún un pé kò tọ́ fún ọ láti ní i. nígbà tí ó sì ń fẹ́ pa á ó bẹ̀rù ìjọ ènìyàn nítorí tí wọ́n kà á sí wòlíì. ṣùgbọ́n nígbà tí à ń ṣe ìrántí ọjọ́ ìbí Hẹ́rọ́dù ọmọbìnrin Herodíà jó láàrin wọn inú Hẹ́rọ́dù sì dùn nítorí náà ni ó ṣe fi ìbúra ṣe ìlérí láti fún un ní ohunkóhun tí ó bá béèrè ẹni tí ìyá rẹ̀ ti kọ̀ tẹ́lẹ̀ rí ó wí pé. fún mi ní orí Jòhánù Baptisti níhìn-ín nínú àwo pọ̀kọ́. inú ọba sì bàjẹ́ ṣùgbọ́n nítorí ìbúra rẹ̀ àti àwọn tí ó bá jókòó ti oúnjẹ ó ní kí a fi fún un ó sì ránṣẹ́ lọ ó bẹ́ Jòhánù ní orí nínú túbú a sì gbé orí rẹ̀ wá nínú àwo pọ̀kọ́ a sì fi fún ọmọbìnrin náà ó sì gbé ìtọ̀ ìyá rẹ̀ lọ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì wá. Si wọ́n gbé òkú rẹ̀ sin wọ́n sì lọ wọ́n sì wí fún Jésù nígbà tí Jésù sì gbọ́ ó dìde kúrò níbẹ̀ ó bá ti ọkọ̀ lọ sí ibi jù òun nìkan nígbà tí àwọn ènìyàn sì gbọ́ wọ́n sì ti ìlú wọn rìn tọ̀ ní ẹsẹ̀ Jésù jáde lọ ó rí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn inú rẹ̀ sì yọ sí wọn ó sì ṣe dídá àrùn ara wọn nígbà tí ó di àṣálẹ́ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tọ̀ wá wípé ibi jù ní èyí ọjọ́ sì kọjá tán rán ìjọ ènìyàn lọ kí wọn kí ó lè lọ sí ìletò lọ́ọ́ ra oúnjẹ fún ara wọn. jésù sì wí fún wọn pé. wọn kò ní í lọ ẹ fún wọn ní oúnjẹ. wọ́n sì wí fún un pé. àwa kò ní ju ìṣù àkàrà márùn àti ẹja méjì níhìn yìí. ó sì wí pé. ẹ mú wọn fún mi wá níhìn yìí ó sì pàṣẹ kí ìjọ ènìyàn jókòó lórí koríko ó sì mú ìṣù àkàrà márùn àti ẹja méjì náà nígbà tí ó gbé ojú sókè ọ̀run ó súre ó sì bù ú ó fi àkàrà náà fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì fi fún ìjọ ènìyàn gbogbo wọn sì jẹ wọn sì yó wọn sì kó àjẹkù tí ó kù jọ agbọ̀n méjìlá kún àwọn tí ó sì jẹ tó ìwọ̀n ẹgbẹ̀ẹ́dọ́gbọ̀n ọkùnrin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 nígbà tí wọ́n sì rékọjá sí apá kejì wọ́n dé ilé àwọn ará jẹnẹsárẹ́tì nígbà tí àwọn ènìyàn ibẹ̀ sì mọ̀ pé òun ni wọ́n ránṣẹ́ lọ sí gbogbo ìlú náà yíká wọ́n sì gbé gbogbo àwọn ọlọ́kùnrùn tọ̀ wá wọ́n bẹ̀ẹ́ pé kí wọn kí ó ṣáà lè fi ọwọ́ kan ìṣẹ́tí aṣọ rẹ̀ ìwọ̀n gbogbo àwọn tí ó sì fi ọwọ́ kàn án di alára dídá ṣáṣá. Matthew orí kẹẹ̀ẹ́dógún nígbà náà ni àwọn akọ̀wé àti àwọn Farisí ti Jerúsálẹ́mù tọ̀ Jésù wá wípé. èéṣe tí àwọn ọmọ ẹ̀yìn rẹ fi ń rú òfin àtọwọ́dọ́wọ́ àwọn alàgbà nítorí tí wọn kì í rí ọwọ́ wọn nígbà tí wọ́n bá ń jẹun. ṣùgbọ́n ó dáhùn ó sì wí fún wọn pé. èéṣe tí ẹ̀yin pẹ̀lú ń fi òfin àtọwọ́dọ́wọ́ yín rú òfin Ọlọ́run nítorí Ọlọ́run ṣòfin wípé bọ̀wọ̀ fún bàbá òun ìyá rẹ̀ àti ẹni tí ó bá sọ̀rọ̀ bàbá àti ìyá rẹ̀ ní búburú ẹ jẹ́ kí ó kú ikú rẹ̀ ṣùgbọ́n ẹ̀yin wí pé ẹnikẹ́ni tí ó bá wí fún bàbá tàbí ìyá rẹ̀ pé ẹ̀bùn ni ohunkóhun tí ìwọ ìbá fi jèrè lára mi tí kò sì bọ̀wọ̀ fún bàbá tàbí ìyá rẹ̀ ó bọ́ bí ẹ̀ ni ẹ̀yin sọ òfin Ọlọ́run di asán nípa òfin àtọwọ́dọ́wọ́ yín ẹ̀yin àgàbàgebè òtítọ́ ni àìsáyà sọ tẹ́lẹ̀ nípa tiyín wípé àwọn ènìyàn yìí ń fi ẹnu wọn súnmọ́ mi wọ́n sì ń fi ètè wọn bọlá fún mi ṣùgbọ́n ọkàn wọn jìnnà sí mi ṣùgbọ́n lásán ni wọ́n ń tẹríba fún mi wọ́n ń fi òfin ènìyàn kọ́ni fún ẹ̀kọ́. ó sì pe ìjọ ènìyàn ó sì wí fún wọn pé. ẹ gbọ́ kí ó sì yé yín kì í ṣe ohun tí ó wọni ní ẹnu lọ ní sọ ènìyàn di aláìmọ́ bí kò ṣe èyí tí ó ti ẹnu jáde wá èyí ni ní sọ ènìyàn di aláìmọ́. nígbà náà ni àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá wọ́n sì wí fún un pé. ìwọ mọ̀ pé àwọn Farisí bínú lẹ́yìn ìgbà tí wọ́n gbọ́ ọ̀rọ̀ yìí. ó sì dáhùn ó wí fún wọn pé. igikígi tí bàbá mi ti ń bẹ ní ọ̀run kò bá gbìn a ó fà á tu kúrò ẹ jọ̀wọ́ wọn sí. Si afọ́jú tí ń fọ̀nà han afọ́jú ni wọ́n bí afọ́jú bá sì ń fọ̀nà han afọ́jú àwọn méjèèjì ni yóò ṣubú sínú ihò. nígbà náà ni pétérù dáhùn ó sì wí fún un pé. sọ ìdí òwe yìí fún wa. jésù sì wí pé. ẹ̀yin pẹ̀lú wà ní àìmọye síbẹ̀ ẹ̀yin kò mọ̀ pé ohunkóhun tí ó bá bọ́ sí ẹnu lọ sí inú á sì yà á jáde ṣùgbọ́n nǹkan wọn ni tí ó ti ẹnu jáde inú ọkàn ni ó ti wá wọn a sì sọ ènìyàn di aláìmọ́ nítorí láti inú ọkàn ni ìrò búburú tí jáde wá ìpànìyàn panṣágà àgbèrè olè ẹ̀rí èké àti ọ̀rọ̀ búburú ohun wọ̀nyí ní sọ ènìyàn di aláìmọ́ ṣùgbọ́n kí a jẹun ní àìwẹ́wọ́ kò sọ ènìyàn di aláìmọ́. jésù sì ti ibẹ̀ kúrò ó sì lọ sí agbègbè tírè òun sídónì sì wò ó obìnrin kan ará kénáánì ti ẹkùn náà wá ó sì kígbe pè é wípé. olúwa ìwọ ọmọ dáfídì ṣàánú fún mi ọmọbìnrin mi ni ẹ̀mí èṣù ń dá lóró gidigidi. ṣùgbọ́n kò sì dá a lóhùn ọ̀rọ̀ kan àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá wọ́n bẹ̀ ẹ́ wípé. rán an lọ kúrò nítorí tí ó ń kígbe tọ̀ wá lẹ́yìn. ṣùgbọ́n ó dáhùn wípé. a kò rán mi bí kò ṣe sí àwọn àgùntàn ilé Ísírẹ́lì tí ó nù. nígbà náà ni ó wá ó sì tẹríba fún un wípé. olúwa ràn mí lọ́wọ́. ṣùgbọ́n ó dáhùn wípé. kò tọ́ kí a mú àkàrà àwọn ọmọ kí a fi í fún ajá ó sì wí pé. bẹ́ẹ̀ ni olúwa àwọn ajá máa jẹ nínú ẹ̀rún tí ó ti orí tábìlì olúwa wọn bọ́ sílẹ̀. nígbà náà ni jésù dáhùn ó sì wí fún un pé. obìnrin yìí ìgbàgbọ́ ńlá ni tirẹ̀ kí ó rí fún ọ gẹ́gẹ́ bí ìwọ ti ń fẹ́. a sì mú ọmọbìnrin rẹ̀ láradá ní wákàtí kan náà jésù sì ti ibẹ̀ kúrò ó wá sí etí òkun gálílì ó gun orí òkè lọ ó sì jókòó níbẹ̀ ọ̀pọ̀ ènìyàn sì tọ́ wá ti àwọn tí a afọ́jú odi àti arọ àti ọ̀pọ̀ àwọn mìíràn wọ́n sì sọ wọ́n kalẹ̀ lẹ́bẹ̀ẹ́ ẹsẹ̀ Jésù ó sì mú wọn láradá tó bẹ́ẹ̀ tí ẹnu ya ìjọ ènìyàn náà nígbà tí wọ́n rí tí odi ń fọhùn tí arọ ń di ọ̀tọ̀ọ̀tọ̀ tí amókùnrin tí afọ́jú sì ń ríran wọ́n sì yin Ọlọ́run Ísírẹ́lì lógo jésù sì pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sí ọ̀dọ̀ ó sì wí pé. àánú ìjọ ènìyàn ń ṣe mí nítorí tí ó di ọjọ́ mẹ́ta ní ìsinsìnyí tí wọ́n ti wà lọ́dọ̀ mi wọn kò sì ní ohun tí wọn ó jẹ èmi kò sì fẹ́ rán wọn lọ ní ebi kí àárẹ̀ má bàa mú wọn ní ọ̀nà. àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì wí fún un pé. níbo ni àwa ó ti rí àkàrà tó ní agejù tí yóò fi yó ọ̀pọ̀ ènìyàn yìí jésù sì wí fún wọn pé. iṣu àkàrà mélòó ni ẹ̀yin ní. wọ́n wí pé. méje pẹ̀lú ẹja kéékèèké díẹ̀. ó sì pàṣẹ kí ámì ìjọ ènìyàn jókòó ní ilẹ̀ ó sì mú ìṣù àkàrà méje àti ẹja náà ó súre ó bù ú ó sì fi fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì fi fún ìjọ ènìyàn gbogbo wọn sì jẹ wọ́n sì yó wọ́n sì kó àjẹkù tí ó kù jọ agbọ̀n méje kún àwọn tí ó jẹ ń tó ẹgbàájì ọkùnrin ní àyíká àwọn obìnrin àti àwọn ọmọdé ó sì rán ìjọ ènìyàn lọ ó sì bọ́ sínú ọkọ̀ ó lọ sí ẹkùn Magdala. Matthew orí kẹrìndínlógún. àwọn Farisí pẹ̀lú àwọn Sadusí sì wá wọ́n dán an wò wọ́n sì ń fẹ́ kí ó fi àmì hàn fún wọn láti ọ̀run wá ṣùgbọ́n ó dáhùn ó sì wí fún wọn pé. nígbà tí ó bá di àṣálẹ́ ẹ̀yin á wí pé ọjọ́ ó dára nítorí tí ojú ọ̀run pọ́n àti ní òwúrọ̀ ẹ̀yin á wí pé ọjọ́ kì yóò dára lónìí nítorí tí ojú ọ̀run pọ́n ó sì ṣú dẹ̀dẹ̀. ẹ̀yin àgàbàgebè. Ah, ẹ̀yin lè mọ àmì ojú ọ̀run ṣùgbọ́n ẹ̀yin kò lè mọ àmì àkókò wọ̀nyí ìran búburú àti panṣágà ń fẹ́ àmì a kì yóò sì fi àmì fún bí kò ṣe àmì ti Jónà wòlíì. ó sì bí wọ́n sílẹ̀ ó kúrò níbẹ̀ nígbà tí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì dé apá kejì wọ́n gbàgbé láti mú àkàrà lọ́wọ́ nígbà náà ni Jésù wí fún wọn pé. ẹ kíyèsára. E kí ẹ sì máa ṣọ́ra ní ti ìwúkàrà àwọn farisi àti ti àwọn Sadusí. wọ́n sì ń bá ara wọn ṣàròyé wípé. nítorí tí àwa kò mú àkàrà lọ́wọ́ ni. nígbà tí Jésù sì wòye ó wí fún wọn pé. ẹ̀yin onígbàgbọ́ kékeré èéṣe tí ẹ̀yin fi ń bá ara yín ṣàròyé nítorí tí ẹ̀yin kò mú àkàrà lọ́wọ́ kò yìí tí ìyè yín di ìsinsìnyí ẹ̀yin kò sì rántí ìsùn àkàrà márùn-ún ti ẹgbẹ̀ẹ́dọ́gbọ̀n ènìyàn àti iye àgbọ̀n tí ẹ̀yin sì kó jọ ẹ kò sì rántí ìsùn àkàrà méje ti ẹgbàájì ènìyàn àti iye àgbọ̀n tí ẹ̀yin kó jọ èé àti ṣe tí kò fi yé yín pé èmi kò ti ìtorí àkàrà sọ fún yín pé ẹ kíyèsí ara yín ní ti ìwúkàrà ti àwọn farisi, àti ti àwọn Sadusí nígbà náà ni ó tó yé wọn pé kì í ṣe ìwúkàrà àti àkàrà ni ó wí pé kí wọ́n kíyèsára rẹ̀ ṣùgbọ́n ẹ̀kọ́ ti àwọn Farisí àti ti àwọn Sadusí. nígbà tí Jésù dé ìgbèríko Kesaria Fílípì ó bi àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ léèrè wípé. ta ni àwọn ènìyàn ń fi èmi ọmọ ènìyàn pè. wọ́n sì wí fún un pé. òmíràn ní Johanu Baptisti òmíràn wípé Elijah àwọn ẹlòmíràn ní jeremiah tàbí ọ̀kan nínú àwọn wòlíì. ó bi wọ́n léèrè wípé. ṣùgbọ́n ta ni ẹ̀yin ń fi mí pè. simoni pétérù dáhùn wípé. kristi ọmọ ọlọ́run alààyè ni ìwọ í ṣe. jésù sì dáhùn ó sì wí fún un pé. alábùkún fún ni ìwọ simoni ọmọ jónà kì í ṣe ẹran ara àti ẹ̀jẹ̀ ni ó ṣàfihàn èyí hàn ọ́ ṣùgbọ́n bàbá mi ti ń bẹ ní ọ̀run èmi sì wí fún ọ pẹ̀lú pé ìwọ ni pétérù orí àpáta yìí ni èmi ó sì kọ́ ìjọ mi lé ẹnu ọ̀nà ipò òkú kì yóò sì lè borí rẹ̀ èmi ó sì fún ọ ní kọ́kọ́rọ́ ìjọba ọ̀run ohunkóhun tí ìwọ bá dè ní ayé a ó sì dè é ní ọ̀run ohunkóhun tí ìwọ bá tú ní ayé a ó sì tú u ní ọ̀run. nígbà náà ni ó kìlọ̀ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé kí wọn kí ó má ṣe sọ fún ẹnìkan pé òun ni Kristi náà láti ìgbà náà lọ ni Jésù bẹ̀rẹ̀ sí fi hàn àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bí òun kò ti lè ṣàì lọ sí Jerúsálẹ́mù láti jẹ ọ̀pọ̀ ìyà lọ́wọ́ àwọn àgbààgbà àti àwọn olórí àlùfáà àti àwọn akọ̀wé kí a sì pa òun àti ní ijọ́ kẹta kí ó sì jíǹde. nígbà náà ni pétérù mú un ó bẹ̀rẹ̀ sí bá a wí pé. kí a má rí olúwa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 nígbà náà ni yóò san án fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ lóòótọ́ ni mo wí fún yín ẹlòmíràn wà nínú àwọn tí ó dúró níhìn yìí tí kì yóò rí ikú títí wọn ó fi rí ọmọ ènìyàn tí yóò máa bọ̀ ní ìjọba rẹ̀. Matthew orí kẹtàdínlógún. lẹ́yìn ijọ́ mẹ́fà Jésù mú Pétérù àti Jákọ́bù àti Jòhánù arákùnrin rẹ̀ ó sì mú wọn wá sórí òkè gíga ní apá kan ara rẹ̀ sì yí padà níwájú wọn ojú rẹ̀ sì ń ràn bí oòrùn aṣọ rẹ̀ sì fún ó dàbí ìmọ́lẹ̀ sì wò ó Mósè àti Èlíjà yọ sí wọn wọ́n bá a sọ̀rọ̀ Pétérù sì dáhùn ó sì wí fún Jésù pé olúwa ó dára fún wa láti máa gbé yìnyín bí ìwọ bá fẹ́ àwa ó pa àgọ́ mẹ́ta síhìn ọ̀kan fún ọ àti ọ̀kan fún Mósè àti ọ̀kan fún Èlíjà. bí ó ti ń wí lọ́wọ́ wò ó àwọsánmọ̀ dídán sì jìbò wọ́n sì wò ó ohùn kan láti inú àwọsánmọ̀ wá tí ó wí pé. èyí èyí ni àyànfẹ́ ọmọ mi ẹni tí inú mi dùn sí gidigidi ẹ máa gbọ́ tirẹ̀ nígbà tí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ gbọ́ wọ́n da ojú wọn bolẹ̀ ẹ̀rù sì bà wọ́n gidigidi jésù sì wá ó fi ọwọ́ bà wọ́n ó sì wí pé. ẹ dìde ẹ má bẹ̀rù. nígbà tí wọ́n sì gbé ojú wọn sókè wọn kò rí ẹnìkan bí kò ṣe jésù nìkan bí wọ́n sì ti ń ti orí òkè sọ̀kalẹ̀ jésù kìlọ̀ fún wọn pé. ẹ má ṣe sọ̀rọ̀ ìran náà fún ẹnìkan. E títí ọmọ ènìyàn yóò fi tún jíǹde kúrò nínú òkú. àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì bí í léèrè wípé. èéṣe tí àwọn akọ̀wé a fi wípé èlíjà ni yóò tètè kọ́ dé. jésù sì dáhùn ó wí fún wọn pé. lóòótọ́ ni èlíjà yóò tètè kọ́ dé yóò sì mú nǹkan gbogbo padà sí ipò ṣùgbọ́n mo wí fún yín pé èlíjà ti dé ná wọn kò sì mọ̀ ọ́ ṣùgbọ́n wọ́n ti ṣe ohunkóhun tí ó wù wọ́n sí i gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà pẹ̀lú ni ọmọ ènìyàn yóò jìyà púpọ̀ lọ́dọ̀ wọn. nígbà náà ni ó yé àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé Jòhánù Baptisti ni ẹni tí ó ń sọ̀rọ̀ rẹ̀ fún wọn nígbà tí wọ́n sì dé ọ̀dọ̀ ìjọ ènìyàn ọkùnrin kan sì tọ̀ ọ́ wá ó kúnlẹ̀ fún un ó sì wí pé. olúwa ṣàánú ọmọ mi nítorí ó ní wárápá ó sì ń joró gidigidi nígbà púpọ̀ ni màá ṣubú sínú iná àti nígbà púpọ̀ sínú omi mo sì mú tọ àwọn ọmọ ẹ̀yìn rẹ wá wọn kò sì lè mú lára dá. jésù sì dáhùn ó wí pé. Ah! ìran aláìgbàgbọ́ àti àrékérekè yìí èmi ó ti bá yín gbé pẹ́ tó èmi ó sì ti mú sùúrù fún yín pẹ́ tó gbé tọ̀ mí wá níhìn jésù sì bá a wí. Si ẹ̀mí èṣù náà sì jáde kúrò lára rẹ̀ a sì mú ọmọ náà láradá ní wákàtí kan náà nígbà náà ni àwọn ọmọ ẹ̀yìn jésù tọ̀ ọ́ wá lẹ́yìn wọ́n bi í pé. èéṣe tí àwa kò fi lè lé e jáde. jésù sì wí fún wọn pé. nítorí àìgbàgbọ́ yín ni lóòótọ́ ni mo sáà wí fún yín bí ẹ̀yin bá ní ìgbàgbọ́ bíi wóró irúgbìn mustadi ẹ̀yin ó wí fún òkè yìí pé ṣí níhìn lọ sí ọ̀hún yóò sì ṣí kò sì sí nǹkan tí ẹ kì yóò lè ṣe ṣùgbọ́n irú èyí kì í jáde lọ bí kò ṣe nípa àdúrà àti ààwẹ̀. nígbà tí wọ́n ń bẹ ní Gálílì Jésù wí fún wọn pé. a ó fi ọmọ ènìyàn lé àwọn ènìyàn lọ́wọ́ wọn ó sì pa á ní ìjọ kẹta yóò sì jíǹde. inú wọn sì bàjẹ́ gidigidi. nígbà tí wọ́n dé Kapanaumu àwọn tí ń gba owó òde tọ pétérù wá wípé. olùkọ́ yín kì í sanwó òde. ó wípé. bẹ́ẹ̀ ni. nígbà tí ó sì wọ ilé jésù síwájú rẹ̀ ó bi í pé. símónì ìwọ ti rò ó sí lọ́wọ́ ta ni àwọn ọba ayé máa ń gba owó òde lọ́wọ́ àwọn ọmọ wọn tàbí lọ́wọ́ àwọn àlejò. pétérù wí fún un pé lọ́wọ́ àwọn àlejò. jésù wí fún un pé. ǹjẹ́ àwọn ọmọ bọ́ ṣùgbọ́n kí a má bàa bí wọn nínú ìwọ lọ sí òkun kí o sì sọ ìwọ̀ sí omi kí o sì mú ẹja tí o bá kọ́ fà sókè nígbà tí ìwọ bá sì yà á ní ẹnu ìwọ ó rí sékélì kan níbẹ̀ òun ni kí o mú kí o sì fi fún wọn fún tèmi àti tìrẹ. matthew orí kejìdínlógún. lákòókò náà ni àwọn ọmọ ẹ̀yìn jésù tọ̀ ọ́ wá wọ́n bi í pé. ta ni ẹni tí ó pọ̀ jù ní ìjọba ọ̀run. jésù sì pe ọmọ kékeré kan sọ́dọ̀ rẹ̀ ó mú un dúró láàrin wọn ó sì wí pé. lóòótọ́ ni mo wí fún yín bí kò ṣe pé ẹ̀yin bá padà kí ẹ sì dàbí àwọn ọmọ kékeré ẹ̀yin kì yóò lè wọlé ìjọba ọ̀run nítorí náà ẹnikẹ́ni tí ó bá rẹ ara rẹ̀ sílẹ̀ bí ọmọ kékeré yìí òun náà ni yóò pàpọ̀jù ní ìjọba ọ̀run ẹni tí ó bá sì gba irú ọmọ kékeré yìí kan ní orúkọ mi ó gbà mí ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá mú ọ̀kan nínú àwọn kékeré wọ̀nyí tí ó gbà mí gbọ́ kọsẹ̀ ó yá fún un kí aṣọ ọlọ́ńlá mọ́ ọ ní ọrùn kí a sì rí sí ibú omi òkun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 kí a gbé ọ jù sínú iná àìnípẹ̀kun bí ojú rẹ bá sì mú ọ kọsẹ̀ yọ ọ jáde kí o sì sọ ọ nù ó sàn fún ọ kí o lọ sínú ìyè ní olójú kan ju kí o ní ojú méjì kí a gbé ọ sọ sínú iná ọ̀run àpáàdì kíyèsára kí ẹ̀yin má gan ọ̀kan nínú àwọn kéékèèké wọ̀nyí nítorí mo wí fún yín pé nígbà gbogbo ní ọ̀run ni àwọn áńgẹ́lì wọn ń wo ojú bàbá mi ti ń bẹ ní ọ̀run nítorí ọmọ ènìyàn wá láti gba àwọn tí ó ti nù là ẹ̀yin ti rò ó sí bí ọkùnrin kan bá ní ọgọ́rùn-ún àgùntàn bí ọ̀kan nù nínú wọn kì yóò fi mọ́kàndínlọ́gọ́rùn-ún yòókù sílẹ̀ kì yóò lọ sórí òkè lọ wá èyí tí ó nù bí ǹjẹ́ bí ó bá sì rí i lóòótọ́ ni mo wí fún yín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 lóòótọ́ ni mo wí fún yín ohunkóhun tí ẹ̀yin bá dè ní ayé a ó dè é ní ọ̀run ohunkóhun tí ẹ̀yin bá sì tù ú ní ayé a ó tù ú ní ọ̀run mo wí fún yín ẹ̀wẹ̀ pé bí ẹni méjì nínú yín bá fi ohùn ṣọ̀kan ní ayé yìí ní ti ohunkóhun tí wọn ó béèrè a ó ṣe é fún wọn láti ọ̀dọ̀ bàbá mi tí ń bẹ ní ọ̀run wá nítorí níbi tí ẹni méjì tàbí mẹ́ta bá kó ara wọn jọ ní orúkọ mi níbẹ̀ ni èmi ó wà ní àárín wọn. nígbà náà ni pétérù tọ̀ ọ́ wá ó wí pé. olúwa nígbà mélòó ni arákùnrin mi yóò ṣẹ̀ mí tí èmi ó sì fi jìn ín títí dìgbà méje. jésù wí fún un pé. èmi kò wí fún ọ pé títí di ìgbà méje bí kò ṣe títí di ìgbà àádọ́rin méje nítorí náà ni ìjọba ọ̀run fi dàbí ọba kan tí ń fẹ́ gba ìṣirò lọ́wọ́ àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀ nígbà tí ó bẹ̀rẹ̀ sí gba ìṣirò amú ọ̀kan tọ̀ ọ́ wá tí ó jẹ́ ní ẹgbàárún tálẹ́ǹtì ǹjẹ́ bí kò ti ní ohun tí yóò fi san án olúwa rẹ̀ pàṣẹ pé kí a tà á àti obìnrin rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ àti ohun gbogbo tí ó ní kí a sì san gbèsè náà. nítorí náà ni ọmọ ọ̀dọ̀ náà wólẹ̀ ó sì tẹríba fún un ó wí pé olúwa mú sùúrù fún mi èmi ó sì san gbogbo rẹ̀ fún ọ olúwa ọmọ ọ̀dọ̀ náà sì ṣàánú fún un ó tú u sílẹ̀ ó fi gbèsè náà jì í ṣùgbọ́n nígbà tí ọmọ ọ̀dọ̀ náà jáde lọ ó sì rí ọ̀kan nínú àwọn ọmọ ọ̀dọ̀ ẹgbẹ́ rẹ̀ tí ó jẹ ẹ́ ní ọgọ́rùn-ún owó idẹ ó gbé ọwọ́ lé e ó fún un ní ọrùn ó wí pé sọ tí ìwọ jẹ mí ọmọ ọ̀dọ̀ ẹgbẹ́ rẹ̀ kúnlẹ̀ lẹ́bàá ẹsẹ̀ rẹ̀ ó sì ń bẹ̀ ẹ́ wípé mú sùúrù fún mi èmi ó sì san gbogbo rẹ̀ fún ọ òun kò sì fẹ́ ó lọ. ó gbé e sọ sínú túbú títí yóò fi san gbèsè náà nígbà tí àwọn ìránṣẹ́ ẹgbẹ́ rẹ̀ rí èyí tí a ṣe àánú ṣe wọ́n gidigidi wọ́n lọ wọ́n sì sọ gbogbo ohun tí a ṣe fún olúwa wọn nígbà tí olúwa rẹ̀ pè é tán ó wí fún un pé ìwọ ìránṣẹ́ búburú yìí mo fi gbogbo gbèsè nìjì ọ́ nítorí tí ìwọ bẹ̀ mí ìwọ kì í sì í ṣàánú ìránṣẹ́ ẹgbẹ́ rẹ gẹ́gẹ́ bí mo ti ṣàánú fún ọ olúwa rẹ̀ sì bínú ó fi í fún àwọn onítúbú títí yóò fi san gbogbo gbèsè èyí tí ó jẹ ẹ́ bẹ́ẹ̀ náà gẹ́gẹ́ ni bàbá mi tí ń bẹ ní ọ̀run yóò sì ṣe fún yín bí olúkúlùkù kò bá fi tọkàntọkàn rẹ̀ dárí ẹ̀ṣẹ̀ arákùnrin rẹ̀ jì í. Matthew orí kọkàndínlógún. ó sì ṣe nígbà tí jésù parí ọ̀rọ̀ wọ̀nyí tán ó kúrò ní galilé ó sì lọ sí ẹkùn judea ní òkè odò jọ́dánì ọ̀pọ̀ ìjọ ènìyàn sì tọ̀ ọ́ lẹ́yìn ó sì mú wọn lára dá níbẹ̀ àwọn farisí sì wá sọ́dọ̀ rẹ̀ wọ́n ń dán an wò wọ́n sì wí fún un pé. ó wàá tọ́ fún ọkùnrin kí ó kọ aya rẹ̀ sílẹ̀ nítorí ọ̀ràn gbogbo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 nítorí náà ohun tí ọlọ́run bá so ṣọ̀kan kí ènìyàn kí ó má ṣe yà wọ́n. ó wí fún wọn pé. èé ṣe tí Mósè fi àṣẹ fún wa wípé kí a fi ìwé ìkọ̀sílẹ̀ fún kí a sì kọ ọ́ sílẹ̀. ó wí fún wọn pé. nítorí líle àyà yín ni mò ń ṣe ṣe jẹ́ fún yín láti máa kọ àyà yín sílẹ̀ ṣùgbọ́n láti ìgbà àtètèkọ́ṣe wá kò rí bẹ́ẹ̀ mo sì wí fún yín ẹnikẹ́ni tí ó bá kọ aya rẹ̀ sílẹ̀ bí kò ṣe pé nítorí àgbèrè tí ó sì gbé òmíràn ní ìyàwó ó ṣe panṣágà ẹnikẹ́ni tí ó bá sì gbé ẹni tí a kọ̀ sílẹ̀ ní ìyàwó ó ṣe panṣágà. àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wí fún un pé. bí ọ̀ràn ọkùnrin bá rí báyìí sí aya rẹ̀ kò ṣàǹfààní láti gbé ìyàwó. ṣùgbọ́n ó wí fún wọn pé gbogbo ènìyàn kò lè gba ọ̀rọ̀ yìí bí kò ṣe àwọn ẹni tí a fi bùn àwọn ìwẹ̀fà mìíràn ń bẹ tí a bí bẹ́ẹ̀ láti inú ìyá wọn wá àwọn ìwẹ̀fà mìíràn ń bẹ tí àwọn aráyé sọ di ìwẹ̀fà àwọn ìwẹ̀fà sì wà àwọn tí ó sọ ara wọn di ìwẹ̀fà nítorí ìjọba ọ̀run ẹni tí ó bá lè gbà á kí ó gbà á nígbà náà ni a gbé àwọn ọmọ ọwọ́ wá sọ́dọ̀ rẹ̀ kí ó lè fi ọwọ́ lé wọn kí ó sì gbàdúrà àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì bá wọn wí ṣùgbọ́n Jésù ni. jọ̀wọ́ àwọn ọmọ kékeré ẹ má sì ṣe dá wọn lẹ́kun àti wá sọ́dọ̀ mi nítorí tí irú wọn ni ìjọba ọ̀run. ó sì fi ọwọ́ lé wọn ó sì lọ kúrò níbẹ̀ sì kíyèsí ẹnìkan tọ̀ ọ́ wá ó sì wí fún un pé. olùkọ́ni rere ohun rere kí ni èmi ó ṣe kí èmi kí ó lè ní ìyè àìnípẹ̀kun. ó sì wí fún un pé. èé ṣe tí ìwọ fi pè mí ní ẹni rere ẹni rere kan kò sí bí kò ṣe ẹnìkan èyí ni ní ọlọ́run ṣùgbọ́n bí ìwọ bá ń fẹ́ wọ ibi ìyè pa òfin mọ́. ó bi í léèrè pé. èwo. E Jésù wípé. Ìwọ kò gbọ́dọ̀ pànìyàn. Ìwọ kò gbọ́dọ̀ ṣe panṣágà. Ìwọ kò gbọ́dọ̀ jalè. Ìwọ kò gbọ́dọ̀ jẹ́rìí èké. Bọ̀wọ̀ fún bàbá òun ìyá rẹ àti kí ìwọ fẹ́ aládùúgbò rẹ bí ara rẹ. ọmọdékùnrin náà wí fún un pé. gbogbo nǹkan wọ̀nyí ni mo ti pamọ́ láti ìgbà èwe mi wá kí ni ó kù mí kù jésù wí fún un pé. bí ìwọ bá ń fẹ́ pé lọ ta ohun tí o ní kí o sì fi tọrẹ fún àwọn tálákà ìwọ ó sì ní ìṣúra ní ọ̀run sì wá kí o máa tọ̀ mí lẹ́yìn. ṣùgbọ́n nígbà tí ọmọdékùnrin náà gbọ́ ọ̀rọ̀ náà ó jáde lọ ní ìbìnújẹ́ nítorí tí ó ní ọ̀rọ̀ púpọ̀ nígbà náà ni jésù wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé. lóòótọ́ ni mo wí fún yín pé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 ẹ̀yin ó sì jókòó pẹ̀lú lórí ìtẹ́ méjìlá ẹ̀yin ó máa ṣe ìdájọ́ àwọn ẹ̀yà Ísírẹ́lì méjìlá àti gbogbo ẹni tí ó fi ilé sílẹ̀ tàbí arákùnrin tàbí arábìnrin tàbí bàbá tàbí ìyá tàbí aya tàbí ọmọ tàbí ilẹ̀ nítorí orúkọ mi wọn ó rí ọrọ̀ ọ̀run gbà wọn ó sì jogún ìyà àìnípẹ̀kun ṣùgbọ́n ọ̀pọ̀ àwọn tí ó ṣíwájú ni yóò kẹ́yìn àwọn tí ó kẹ́yìn ni yóò sì ṣíwájú. Matthew orí ogún. ìjọba ọ̀run sàdà ọkùnrin kan tí í ṣe baálé ilé tí ó jáde ní kùtùkùtù òwúrọ̀ láti pe àwọn alágbàṣe sínú ọgbà àjàrà rẹ̀ nígbà tí ó sì bá àwọn alágbàṣe pinnu rẹ̀ sí owó idẹ ní òòjọ́ ó rán wọn lọ sínú ọgbà àjàrà rẹ̀ ó sì jáde lákòókò wákàtí ẹ̀kẹta ọjọ́ ó rí àwọn aláìríṣe mìíràn wọ́n dúró níbi ọjà ó sì wí fún wọn pé ẹ lọ sí ọgbà àjàrà pẹ̀lú ohunkóhun tí ó bá tọ́ èmi ó fi fún yín wọ́n sì mú ọ̀nà wọn pọ̀n lọ síbẹ̀ ó tún jáde lọ lákòókò wákàtí kẹfà àti ìkẹsàn-án ọjọ́ ó sì ṣe bẹ́ẹ̀ ó sì jáde lọ lákòókò wákàtí kọkànlá ọjọ́ ó rí àwọn aláìríṣe mìíràn tí ó dúró ó sì wí fún wọn pé èéṣe tí ẹ̀yin fi dúró láti òní móní ní àìríṣe wọ́n wí fún un pé nítorí tí kò sí ẹni tí ó fún wa ní àgbàṣe ó wí fún wọn pé ẹ lọ pẹ̀lú sínú ọgbà àjàrà èyí tí ó bá tọ́ ni ẹ̀yin ò rí gbà nígbà tí ó di ojú alẹ́ olúwa ọgbà àjàrà wí fún ìríjú rẹ̀ pé pé àwọn alágbàṣe nì kí o sì fi owó àgbàṣe wọn fún wọn bẹ̀rẹ̀ láti ẹni ìkẹyìn lọ sí ti ìṣáájú nígbà tí àwọn tí a pè lákòókò wákàtí kọkànlá ọjọ́ dé gbogbo wọn gba owó idẹ kọ̀ọ̀kan ṣùgbọ́n nígbà tí àwọn tí ó ti ṣáájú dé wọ́n ṣe bí àwọn ó gbà jù bẹ́ẹ̀ lọ olúkúlùkù wọ́n sì gba owó idẹ kọ̀ọ̀kan nígbà tí wọ́n gbà á tán wọ́n ń kùn sí baálé náà wípé àwọn ará ìkẹyìn wọ̀nyí ṣiṣẹ́ kìkì wákàtí kan ìwọ sì mú wọn bá wa dọ́gba àwa tí ó ti ru ẹrù tí a sì farada oru ọjọ́ ó sì dá ọ̀kan nínú wọn lóhùn pé ọ̀rẹ́ èmi kò ṣiṣẹ́ sí ọ ìwọ kí o bá mi pinnu rẹ̀ sí owó idẹ kan ní òòjọ́ gba èyí tí í ṣe tirẹ̀ kí o sì máa bá tirẹ̀ lọ èmi ó sì fi fún ìkẹyìn yìí gẹ́gẹ́ bí mo ti fi fún ọ kò á kí èmi kí ó fi nǹkan tí í ṣe ti èmi ṣe bí ó ti wù mí ojú rẹ korò nítorí tí èmi ṣe ẹni rere bẹ́ẹ̀ ni àwọn ìkẹyìn yóò di ti iwájú àwọn ẹni iwájú yóò sì di ti ìkẹyìn nítorí ọ̀pọ̀lọpọ̀ ni a pè ṣùgbọ́n díẹ̀ ni a ó rí yàn. jésù sì ń gòkè lọ sí jerúsálẹ́mù ó sì pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ méjìlá sí apá kan ní ọ̀nà ó sì wí fún wọn pé. wò àwa ń gòkè lọ sí jerúsálẹ́mù a ó sì fi ọmọ ènìyàn lé àwọn olórí àlùfáà àti àwọn akọ̀wé lọ́wọ́ wọ́n ó sì dá a lẹ́bi ikú wọ́n ó sì fà àwọn kèfèrí lọ́wọ́ láti fi í ṣe ẹlẹ́yà láti nà án àti láti kàn án máa gbélébùú ní ìjọ kẹta yóò sì jíǹde. nígbà náà ni ìyá àwọn ọmọ sébédè bá àwọn ọmọ rẹ̀ tọ̀ ọ́ wá ó bẹ̀ẹ́ ó sì ń fẹ́ ohun kan ní ọwọ́ rẹ̀ ó sì bí i pé. kí ni ìwọ ń fẹ́? ó wí fún un pé jẹ́ kí àwọn ọmọ mi méjèèjì kí ó máa jókòó ọ̀kan lé ọwọ́ ọ̀tún rẹ ọ̀kan lé ọwọ́ òsì ní ìjọba rẹ. ṣùgbọ́n jésù dáhùn ó sì wí pé. ẹ̀yin kò mọ ohun tí ẹ̀yin ń béèrè ẹ̀yin lè mu nínú aago tí èmi ó mu àti kí a fi baptism tí a ó fi baptisi mi baptisi yín. wọ́n wí fún un pé. àwa lè ṣe é. ó sì wí fún wọn pé. Pe lóòótọ́ ni ẹ̀yin ó mú nínú ago mi àti nínú baptism tí a ó fi baptisi mi ni a ó sì fi baptisi yín ṣùgbọ́n láti jókòó ní ọwọ́ ọ̀tún àti ní ọwọ́ òsì mi kì í ṣe ti èmi láti fi fúnni bí kò ṣe pé fún kìkì àwọn ẹni tí a ti pèsè rẹ̀ sílẹ̀ fún láti ọ̀dọ̀ bàbá mi wá. nígbà tí àwọn mẹ́wàá ìyókù gbọ́ ọ wọ́n bínú sí àwọn arákùnrin wọn méjèèjì ṣùgbọ́n Jésù pè wọ́n sọ́dọ̀ rẹ̀ ó sì wí pé ẹ̀yin mọ̀ pé àwọn ọba kèfèrí a máa lo agbára lórí wọn àti àwọn ẹni ńlá nínú wọn a máa fi ọlá tẹrí wọn ba ṣùgbọ́n kì yóò rí bẹ́ẹ̀ láàrin yín ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá fẹ́ pọ̀ nínú yín ẹ jẹ́ kí ó ṣe ìránṣẹ́ yín àti ẹnikẹ́ni tí ó bá fẹ́ ṣe olórí nínú yín jẹ́ kí ó máa ṣe ọmọ ọ̀dọ̀ yín àní gẹ́gẹ́ bí ọmọ ènìyàn kò ti wá kí a ṣe ìránṣẹ́ fún un bí kò ṣe láti ṣe ìránṣẹ́ fúnni àti láti fi ẹ̀mí rẹ̀ ṣe ìràpadà ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. bí wọ́n ti ń ti jẹ́ríkò jáde ọ̀pọ̀ ènìyàn tọ̀ ọ́ lẹ́yìn sì kíyèsí àwọn ọkùnrin afọ́jú méjì jókòó létí ọ̀nà nígbà tí wọ́n gbọ́ pé jésù ń ré kọjá wọ́n kígbe sókè wípé. olúwa ìwọ ọmọ dáfídì ṣàánú fún wa. àwọn ènìyàn sì bá wọn wí nítorí kí wọn kí ó bàa lè pa ẹnu wọn mọ́ ṣùgbọ́n wọ́n kígbe jù bẹ́ẹ̀ lọ wípé. olúwa ìwọ ọmọ dáfídì ṣàánú fún wa. jésù sì dẹsẹ̀ dúró ó pè wọ́n ó sì wípé. kí ni ẹ̀yin ń fẹ́ kí èmi kí ó ṣe fún yín. wọ́n wí fún un pé. olúwa kí ojú wa kí ó lè là. bẹ́ẹ̀ ni jésù ṣàánú fún wọn ó sì fi ọwọ́ tọ́ wọn ní ojú lọ́gán ojú wọn sì là wọ́n sì tọ̀ ọ́ lẹ́yìn. matthew orí kọkànlélógún. nígbà tí wọ́n súnmọ́ etú jerúsálẹ́mù tí wọ́n dé betfage ní òkè olifi nígbà náà ni jésù rán àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ méjì lọ ó wí fún wọn pé. ẹ lọ sí ìletò tí ó kọjú sí yín lọ́gán ẹ̀yin ò rí kẹ́tẹ́kẹ́tẹ́ kan tí a so àti ọmọ rẹ̀ pẹ̀lú ẹ tú wọn kí ẹ sì fà wọn fún mi wá bí ẹnikẹ́ni bá sì wí nǹkan fún yín ẹ̀yin ò wí pé olúwa ní í fi wọ́n ṣe lọ́gán ni yóò sì rán wọn wá. gbogbo èyí ni a ṣe kí èyí tí a yọ láti ẹnu wòlíì wá kí ó lè ṣẹ pé. ẹ sọ fún ọmọbìnrin Síónì pé kíyèsí ọba rẹ̀ ń bọ̀ wá sọ́dọ̀ rẹ ó tẹnu ó jókòó lórí kẹ́tẹ́kẹ́tẹ́ àti lórí ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́. àwọn ọmọ ẹ̀yìn náà sì lọ wọ́n ṣe bí jésù ti wí fún wọn wọ́n sì fa kẹ́tẹ́kẹ́tẹ́ náà wá àti ọmọ rẹ̀ wọ́n sì ti aṣọ wọn sí ẹ̀yìn wọn wọ́n sì gbé jésù ká ọ̀pọ̀ ìjọ ènìyàn ti aṣọ wọn sí ọ̀nà ẹlòmíràn ṣe ẹ̀ka igi wẹ́wẹ́ wọ́n sì fún wọn sí ọ̀nà ìjọ ènìyàn ti ń lọ níwájú àti èyí tí ń tọ̀ wọ́n lẹ́yìn kígbe wípé. òsáyà fún ọmọ dáfídì olùkúlẹ̀ ẹni tó bọ̀ wáyé orúkọ olúwa òsáyà lókè ọ̀run. nígbà tí ó dé jerúsálẹ́mù gbogbo ìlú mì tìtì wípé. ta ni yìí. ta ni yìí. ta ni yìí. ìjọ ènìyàn sì wípé. èyí ni jésù wòlíì láti násárẹ́tì ti gálílì jésù sì wọ ẹnu tẹ́ḿpìlì ọlọ́run lọ ó sì lé gbogbo àwọn ẹni tí ń tà àti àwọn tí ń rà ní tẹ́ḿpìlì jáde ó sì yí tábìlì àwọn onípàṣípààrọ̀ owó dànù àti ìjókòó àwọn tí ń ta ẹyẹlé ó sì wí fún wọn pé. a ti kọ́ pé ilé àdúrà ni a ó máa pè ilé mi ṣùgbọ́n ẹ̀yin sọ ọ́ di ìwọ̀ ọlọ́ṣà. àti àwọn afọ́jú àti àwọn amókun wá sọ́dọ̀ rẹ̀ ní tẹ́ḿpìlì ó sì mú wọn lára dá. ṣùgbọ́n nígbà tí àwọn olórí àlùfáà àti àwọn akọ̀wé rí ohun ìyanu tí ó ṣe àti bí àwọn ọmọ kéékèèké ti ń ké ní tẹ́ḿpìlì wípé. hòsánà fún ọmọ dáfídì hòsánà fún ọmọ dáfídì. inú bí wọn gidigidi wọ́n sì wí fún un pé. ìwọ gbọ́ èyí tí àwọn wọ̀nyí ń wí. jésù sì wí fún wọn pé. bẹ́ẹ̀ ni ẹ̀yin kò ti kà á nínú ìwé pé láti ẹnu àwọn ọmọ àgbo àti àwọn ọmọ ọmú ni ìwọ ti mú ìyìn pé. ó sì fi wọ́n sílẹ̀ ó jáde kúrò ní ìlú náà lọ sí bẹ́tánì ó wọ̀ síbẹ̀ nígbà tí ó di òwúrọ̀ bí ó ti ń padà bọ̀ sí Jerúsálẹ́mù ebi ń pa á nígbà tí ó rí igi ọ̀pọ̀tọ́ ní ọ̀nà ó lọ síbẹ̀ kò sì rí ohun kan lórí rẹ̀ bí kò ṣe kìkì ewé ó sì wí fún un pé. kí èso kí ó má so lórí rẹ láti òní lọ títí láéláé. lójú kan náà igi ọ̀pọ̀tọ́ náà gbẹ nígbà tí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ rí i ẹnu yà wọ́n wọ́n wí pé. igi ọ̀pọ̀tọ́ yìí má tètè gbẹ. jésù dáhùn ó sì wí fún wọn pé. lóòótọ́ ni mo wí fún yín bí ẹ̀yin bá ní ìgbàgbọ́ tí ẹ kò bá sì síyèméjì. Si ẹ̀yin kì yóò ṣe kìkì èyí tí a ṣe sí igi ọ̀pọ̀tọ́ yìí ṣùgbọ́n bí ẹ̀yin bá tilẹ̀ wí fún òkè yìí pé ṣídìí kí o sì bọ́ sínú òkun yóò ṣẹ ohunkóhun gbogbo tí ẹ̀yin bá béèrè nínú àdúrà pẹ̀lú ìgbàgbọ́ ẹ̀yin ó rí gbà. nígbà tí ó sì dé inú tẹ́ḿpìlì àwọn olórí àlùfáà àti àwọn àgbà àwọn ènìyàn wá sọ́dọ̀ rẹ̀ bí ó ti ń kọ́ àwọn ènìyàn wọ́n wí pé àṣẹ wo ni wọ́n fi ń ṣe nǹkan wọ̀nyí ta ni ó sì fún ọ ní àṣẹ yìí. jésù sì dáhùn ó sì wí fún wọn pé. èmi ó sì bi yín léèrè ohun kan pẹ̀lú bí ẹ̀yin bá sọ ọ́ fún mi èmi ó sì sọ fún yín àṣẹ tí èmi fi ń ṣe nǹkan wọ̀nyí. baptisimu Jòhánù níbo ni ó ti wá láti ọ̀run wá ni tàbí láti ọ̀dọ̀ ènìyàn. wọ́n sì bá ara wọn gbèrò wípé bí àwa bá wí pé láti ọ̀run wá ni òun ó wí fún wa pé èéha ti ṣe tí ẹ̀yin kò fi gbà á gbọ́ ṣùgbọ́n bí àwa bá sì wí pé láti ọ̀dọ̀ ènìyàn àwa ń bẹ̀rù ìjọ ènìyàn nítorí gbogbo wọn ka Jòhánù sí wòlíì. wọ́n sì dá Jésù lóhùn wípé. àwa kò mọ̀. ó sì wí fún wọn pé. ǹjẹ́ èmi kì yóò wí fún yín àṣẹ tí èmi fi ń ṣe nǹkan wọ̀nyí ṣùgbọ́n kí ni ẹ̀yin ń rò ọkùnrin kan wà tí ó ní ọmọkùnrin méjì ó tọ̀ èkíní wá ó sì wí pé ọmọ lọ ṣiṣẹ́ lónìí nínú ọgbà àjàrà mi ó sì dáhùn wípé èmi kì yóò lọ ṣùgbọ́n ó ronú níkẹyìn ó sì lọ ó sì tọ̀ èkejì wá ó sì wí bẹ́ẹ̀ gẹ́gẹ́ ó sì dáhùn wí fún un pé èmi ò lọ bàbá kò sì lọ nínú àwọn méjèèjì èwo ni ó ṣe ìfẹ́ bàbá rẹ̀. wọ́n wí fún un pé. èyí èkíní. jésù sì wí fún wọn pé. lóòótọ́ ni mo wí fún yín àwọn agbowó òde àti àwọn panṣágà síwájú yín lọ sí ìjọba ọlọ́run nítorí johannu bá ọ̀nà òdodo tọ̀ yín wá ẹ̀yin kò sì gbà á gbọ́ ṣùgbọ́n àwọn agbowó òde àti àwọn panṣágà gbà á gbọ́ ṣùgbọ́n ẹ̀yin nígbà tí ẹ̀yin sì rí i ẹ kò ronúpìwàdà níkẹyìn kí ẹ lè gbà á gbọ́ ẹ gbọ́ òwe mìíràn baálé ilé kan wà tí ó gbin àjàrà ó sì sọgbà yí ká ó wá ibi ìfúntí sínú rẹ̀ ó kọ́ ilé ìṣọ́. So ó sì fi ṣe àgbàtọ́jú fún àwọn olùṣọ́gbà ó sì lọ sí àjò nígbà tí àkókò èso súnmọ́ etílé ó rán àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀ sí àwọn olùṣọ́gbà náà kí wọn kí ó lè gbà wá nínú èso rẹ̀ àwọn olùṣọ́gbà sì mú àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀ wọ́n lu èkíní wọ́n pa èkejì wọ́n sì sọ ẹ̀kẹta ní òkúta ó sì tún rán àwọn ọmọ ọ̀dọ̀ mìíràn tí ó ju àwọn ti ìṣáájú lọ wọ́n sì ṣe bẹ́ẹ̀ sí wọn gẹ́gẹ́ ṣùgbọ́n ní ìkẹyìn gbogbo wọn ó rán ọmọ rẹ̀ sí wọn ó wí pé wọn ó ṣe ojúṣàájú fún ọmọ mi ṣùgbọ́n nígbà tí àwọn olùṣọ́gbà rí ọmọ náà wọ́n wí fún ara wọn pé èyí ni àrólé ẹ wá ẹ jẹ́ kí a pa á kí a sì kó ogún rẹ̀ wọ́n sì mú un wọ́n wọ́ ọ jáde kúrò nínú ọgbà àjàrà náà wọ́n sì pa á. ǹjẹ́ nígbà tí olúwa ọgbà àjàrà bá dé kí ni yóò ṣe sí àwọn olùṣọ́gbà wọn nì. wọ́n wí fún un pé. yóò pa àwọn ènìyàn búburú wọn nìrun ní ipa òṣì yóò sì fi ọgbà àjàrà rẹ̀ ṣe àgbàtọ́jú fún àwọn olùṣọ́gbà mìíràn àwọn tí ó máa fi èso rẹ̀ fún un lákòókò. jésù wí fún wọn pé ẹ̀yin kò ti kà á nínú ìwé mímọ́ pé òkúta tí àwọn ọ̀mọ̀lé kọ̀ sílẹ̀ òun náà ni ó sì di pàtàkì igun lé èyí ni iṣẹ́ olúwa ó sì jẹ́ ìyanu ní ojú wa nítorí náà èmi wí fún yín pé a ó gba ìjọba ọlọ́run lọ́wọ́ yín a ó sì fi fún orílẹ̀-èdè tí yóò máa mú èso rẹ̀ wá ẹnikẹ́ni tí ó bá ṣubú lu òkúta yìí yóò fọ́ ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá ṣubú lù yóò lọ lulu. nígbà tí àwọn olórí àlùfáà àti àwọn Farisí gbọ́ òwe rẹ̀ wọ́n wòye pé àwọn lè ó ń bá wí. ṣùgbọ́n nígbà tí wọ́n wá ọ̀nà àti gbé ọwọ́ lé e wọ́n bẹ̀rù ìjọ ènìyàn nítorí tí wọ́n kà á sí wòlíì. Matthew orí kejìlélógún. Jésù sì dáhùn ó sì tún fi òwe sọ̀rọ̀ fún wọn pé ìjọba ọ̀run dàbí ọba kan tí ó ṣe ìgbéyàwó fún ọmọ rẹ̀ ó sì rán àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀ lọ ìpè àwọn tí a ti pè tẹ́lẹ̀ sí ibi ìyàwó ṣùgbọ́n wọn kò fẹ́ wá ó sì tún rán àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀ mìíràn wípé ẹ wí fún àwọn tí a pè pé wò ó mo ṣe oúnjẹ mi tán a àti gbogbo ẹran àbọ́pa mi a sì ṣe ohun gbogbo tán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 ẹ gbé e kúrò kí ẹ sì sọ sínú òkùnkùn lóde níbẹ̀ ni ẹkún ohun ìpayín keke yóò gbé wà nítorí ọ̀pọ̀lọpọ̀ ni a pè ṣùgbọ́n díẹ̀ ni a yàn. nígbà náà ni àwọn Farisí lọ wọ́n gbìmọ̀ bí wọ́n ó ti ṣe rí ọ̀rọ̀ gbá mọ́ ọ ní ẹnu wọ́n sì rán àwọn ọmọ ẹ̀yìn wọn pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn Hẹ́rọ́dù lọ sọ́dọ̀ rẹ̀ wípé. olùkọ́ni àwa mọ̀ pé olótìtọ́ ni ìwọ ìwọ sì ń kọ́ni ní ọ̀nà Ọlọ́run ní òtítọ́ bẹ́ẹ̀ ni ìwọ kì í wojú ẹnikẹ́ni nítorí tí ìwọ kì í ṣe ojúsàájú ènìyàn ǹjẹ́ wí fún wa ìwọ ti rò ó sí ó tọ́ láti máa san owó òde fún Késárì tàbí kò tọ́. ṣùgbọ́n Jésù mọ èrò búburú wọn ó sì wí fún wọn pé. èé ṣe tí ẹ̀yin fi ń dán mi wò ẹ̀yin àgàbàgebè ẹ fi owó idẹ kan hàn mí. wọ́n sì mú owó idẹ kan tọ̀ ọ́ wá ó sì bi wọ́n pé. àwòrán àti àkọlé ta ni èyí. wọ́n wí fún un pé. ti késàrì ni. nígbà náà ni ó wí fún wọn pé. ǹjẹ́ ẹ fi ohun tí ṣe ti késàrì fún késàrì àti ohun tí ṣe ti ọlọ́run fún ọlọ́run. nígbà tí wọ́n sì ti gbọ́ ọ̀rọ̀ wọ̀nyí ẹnu yà wọ́n wọ́n fi í sílẹ̀ wọ́n sì bá tiwọn lọ. ní ijọ́ kan náà ni àwọn Sadusi tọ̀ ọ́ wá àwọn tí ó wí pé àjíǹde òkú kò sí wọ́n sì bí i wí pé. olùkọ́ni Mósè wí pé bí ẹnìkan bá kú láìlọ́mọ kí arákùnrin rẹ̀ kí ó so aya rẹ̀ lópó kí ó lè gbé irú dìde fún arákùnrin rẹ̀ àwọn arákùnrin méje kan ti wà lọ́dọ̀ wa èyí èkíní lẹ́yìn ìgbà tí ó gbé aya rẹ̀ ní ìyàwó ó kú bí kò ti ní irú ọmọ ó fi aya rẹ̀ sílẹ̀ fún arákùnrin rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ li èkejì pẹ̀lú àti ẹ̀kẹta títí ó fi dé èkeje níkẹyìn gbogbo wọn obìnrin náà kú pẹ̀lú ǹjẹ́ lé àjíǹde òkú aya títa ni yóò ṣe nínú àwọn méjèèje nítorí gbogbo wọn ló sá Jésù dáhùn ó sì wí fún wọn pé. ẹ̀yin ṣìnà. Si nítorí ẹ̀yin kò mọ ìwé mímọ́ ẹ kò sì mọ agbára Ọlọ́run nítorí pé ní àjínde òkú wọn kì í gbéyàwó a kì í sì fi wọ́n fúnni ní ìgbéyàwó ṣùgbọ́n wọ́n dàbí àwọn áńgẹ́lì Ọlọ́run ní ọ̀run ṣùgbọ́n ní ti àjínde òkú ẹ̀yin kò ti ka èyí tí a sọ fún yín láti ọ̀dọ̀ Ọlọ́run wá pé èmi ni Ọlọ́run Ábúráhámù àti ọlọ́run ísákì àti ọlọ́run jákọ́bù ọlọ́run kì í ṣe ọlọ́run àwọn òkú bí kò ṣe ti àwọn alààyè. nígbà tí àwọn ènìyàn gbọ́ èyí ẹnu yà wọ́n sí ẹ̀kọ́ rẹ̀ ṣùgbọ́n nígbà tí àwọn Farisí gbọ́ pé ó pa àwọn Sadusí ní ẹnu mọ́ wọ́n pe ara wọn jọ nígbà náà ni ọ̀kan nínú wọn tí í ṣe amòfin dán an wò ó sì bi í léèrè ọ̀rọ̀ kan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 nínú àwọn òfin méjèèjì yìí ni gbogbo òfin àti wòlíì rọ̀ mọ́. bí àwọn Farisí ti kó ara wọn jọ Jésù bi wọ́n wípé. ẹ̀yin ti rò ti Kristi sí ọmọ ta ni í ṣe. wọ́n wí fún un pé. ọmọ Dáfídì ni. ó wí fún wọn pé. èé a ti ṣe tí Dáfídì nípa ẹ̀mí fi ń pè é ní Olúwa wípé olúwa wí fún olúwa mi pé ìwọ jókòó ní ọwọ́ ọ̀tún mi títí èmi ó fi sọ àwọn ọ̀tá rẹ di àpótí ìtìsẹ̀ rẹ ǹjẹ́ bí dáfídì bá ń pè é ní olúwa èé a ti rí tí ó fi ṣe ọmọ rẹ̀. kò sì sí ẹnìkan tí ó lè dá ní ohun ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ ni kò sí ẹni tí ó jẹ́ bí léèrè ohun kan mọ́ láti ọjọ́ náà lọ. Matthew orí kẹtàlélógún. nígbà náà ni jésù wí fún ìjọ ènìyàn àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé. àwọn akọ̀wé pẹ̀lú àwọn farisi jókòó ní ipò mósè nítorí náà ohunkóhun gbogbo tí wọ́n bá wí pé kí ẹ kíyèsí ẹ máa kíyèsí wọn kí ẹ sì máa ṣe wọn ṣùgbọ́n ẹ má ṣe gẹ́gẹ́ bí ìṣe wọn nítorí tí wọ́n á máa wí ṣùgbọ́n wọn kì í ṣe nítorí wọn á di ẹrù wíwo tí ó sì ṣòro láti rù wọn á sì gbé e ka àwọn ènìyàn ní èjìká ṣùgbọ́n àwọn tìkára wọn kò jẹ́ fi ìka wọn kan ẹrù náà ṣùgbọ́n gbogbo iṣẹ́ wọn ni wọ́n ń ṣe nítorí kí àwọn ènìyàn kí ó bàa lè rí wọn wọ́n sọ flakteri wọn di gbígbòòrò wọ́n bùkún ìṣẹ́ ti aṣọ wọn wọ́n fẹ́ ipò ọlá ní ibi àsè àti ibùjókòó ọlá ní sínágọ́gù àti ìkíni ní ọjà àti kí àwọn ènìyàn máa pè wọ́n pé rábì rábì ṣùgbọ́n kí a má ṣe pè ẹ̀yin ní rábì nítorí pé ẹnìkan ni olùkọ́ yín àní Kristi ará sì ni gbogbo yín ẹ má sì ṣe pè ẹnìkan ní bàbá yín ní ayé nítorí ẹnìkan ni bàbá yín ẹni tí ń bẹ ní ọ̀run kí a má sì pè yín ní olùkọ́ni nítorí ọ̀kan ni olùkọ́ni yín àní Kristi ṣùgbọ́n ẹni tí ó bá pọ̀ jù nínú yín òun ni yóò jẹ́ ìránṣẹ́ yín ẹnikẹ́ni tí ó bá sì gbé ara rẹ̀ ga ni a ó rẹ̀ sílẹ̀ ẹnikẹ́ni tí ó bá sì rẹ̀ ara rẹ̀ sílẹ̀ ni a ó gbé ga ṣùgbọ́n ègbé ni fún yín ẹ̀yin akọ̀wé àti Farisí àgàbàgebè nítorí tí ẹ̀yin ṣe ìjọba ọ̀run mọ́ àwọn ènìyàn nítorí ẹ̀yin tìkára yín kò wọlé bẹ́ẹ̀ ni ẹ̀yin kò jẹ́ kí àwọn tí ń wọlé kí ó wọlé. ègbé ni fún yín ẹ̀yin akọ̀wé àti farisí àgàbàgebè nítorí tí ẹ̀yin jẹ ilé àwọn opórun àti nítorí àṣehàn ẹ̀ ń gbàdúrà gígùn nítorí náà ni ẹ̀yin ó ṣe jẹ̀bi pọ̀jù. ègbé ni fún yín ẹ̀yin akọ̀wé àti farisí àgàbàgebè nítorí tí ẹ̀yin yí òkun àti ilẹ̀ ká láti sọ ènìyàn kan di aláwọ̀ṣe nígbà tí ó bá sì di bẹ́ẹ̀ tán ẹ̀yin á sọ ọ́ di ọmọ ọ̀run àpáàdì ní ìgbà méjì ju ara yín lọ ègbé ni fún yín ẹ̀yin amọ̀nà afọ́jú tí ó wí pé ẹnikẹ́ni tí ó bá fi tẹ́ḿpìlì búra kò sí nǹkan ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá fi wúrà tẹ́ḿpìlì búra ó di ajigbèsè ẹ̀yin aláìmòye àti afọ́jú èwo ni ó pọ̀ jù wúrà tàbí tẹ́ḿpìlì tí ń sọ wúrà di mímọ́ àti pé ẹnikẹ́ni tí ó bá fi pẹpẹ búra kò sí nǹkan ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá fi ẹ̀bùn tí ó wà lórí rẹ̀ búra ó di ajigbèsè ẹ̀yin aláìmòye àti afọ́jú èwo ni ó pọ̀ jù ẹ̀bùn tàbí pẹpẹ tí ń sọ ẹ̀bùn di mímọ́ ǹjẹ́ ẹni tí ó bá sì fi pẹpẹ búra ó fi í búra àti ohun gbogbo tí ó wà lórí rẹ̀ ẹni tí ó bá sì fi tẹ́ḿpìlì búra ó fi í búra àti ẹni tí ó ń gbé inú rẹ̀ ẹni tí ó bá sì fi ọ̀run búra ó fi ìtẹ́ ọlọ́run búra àti ẹni tó jókòó lórí rẹ̀ ègbé ni fún yín ẹ̀yin akọ̀wé àti Farisí àgàbàgebè nítorí tí ẹ̀yin ń gba ìdámẹ́wàá mítì àti ánísè àti kúmínì ẹ̀yin sì ti fi ọ̀ràn tí ó tóbi jù nínú òfin sílẹ̀ láì ṣe ìdájọ́ àánú àti ìgbàgbọ́ wọ̀nyí ni ó tọ́ tí ẹ̀yin ìbá ṣe ẹ̀yin kì bá sì fi wọ́n nì sílẹ̀ láì ṣe ẹ̀yin afọ́jú amọ̀nà tí ń ṣe kantíkantí tí ó sì ń gbé ìbákasí ẹ̀mí ègbé ni fún yín ẹ̀yin akọ̀wé àti Farisí àgàbàgebè nítorí tí ẹ̀yin ń fọ òde ago àti àwo kọ̀ọ̀kọ́ mọ́ ṣùgbọ́n inú wọn kún fún ìrẹ́jẹ àti wọ̀bìà ìwọ afọ́jú Farisí tètè kọ́ fọ èyí tí ń bẹ nínú aago àti àwo kọ̀ọ̀kọ́ mọ́ náà kí òde wọn kí ó lè mọ́ pẹ̀lú ègbé ni fún yín ẹ̀yin akọ̀wé àti Farisí àgàbàgebè nítorí tí ẹ̀yin dàbí ibojì funfun tí ó dára ní òde ṣùgbọ́n nínú wọn kún fún egungun òkú àti fún ẹ̀gbin gbogbo gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀yin pẹ̀lú farahàn ní òde bí olódodo fún ènìyàn ṣùgbọ́n nínú ẹ kún fún àgàbàgebè àti ẹ̀ṣẹ̀ ègbé ni fún yín ẹ̀yin akọ̀wé àti Farisí àgàbàgebè nítorí tí ẹ̀yin kọ́ ibojì àwọn wòlíì ẹ̀yin sì ṣe ìsà òkú àwọn olódodo ní ọ̀ṣọ́ ẹ̀yin sì wí pé àwa ìbá wà ní ọjọ́ àwọn bàbá wa àwa kìbá ní ọwọ́ nínú ẹ̀jẹ̀ àwọn wòlíì ǹjẹ́ ẹ̀yin ni ẹlẹ́rìí fún ara yín pé ẹ̀yin ni àwọn ọmọ àwọn ẹni tí ó pa àwọn wòlíì ǹjẹ́ ẹ̀yin kúkú kún òṣùwọ̀n bàbá yín dé òkè ẹ̀yin ejò ẹ̀yin ọmọ paramọ́lẹ̀ ẹ̀yin ó ti ṣe yọ nínú ẹ̀bi ọ̀run àpáàdì nítorí náà ẹ kíyèsí ìmíràn àwọn wòlíì àti amòye àti akọ̀wé sí yín òmíràn nínú wọn ni ẹ̀yin ó pa tí ẹ̀yin ó sì kàn mọ́ àgbélébùú àti òmíràn nínú wọn ni ẹ̀yin ó nà ní sínágọ́gù yín tí ẹ̀yin ó sì ṣe inúnibíni sí láti dé ìlú kí gbogbo ẹ̀jẹ̀ àwọn olóòótọ́ tí a fi ta sílẹ̀ ní ayé bá a lè wá sórí yín láti ẹ̀jẹ̀ ábélì olódodo títí dé ẹ̀jẹ̀ sakaraya ọmọ bárákíà ẹni tí ẹ̀yin pa láàrin tẹ́ḿpìlì àti pẹpẹ lóòótọ́ ni mo wí fún yín gbogbo nǹkan wọ̀nyí ni yóò wá sórí ìran yìí Jerúsálẹ́mù Jerúsálẹ́mù ìwọ tí ó pa àwọn wòlíì tí ó sì sọ òkúta lu àwọn tí a rán sí ọ pa ìgbà mélòó ni èmi ń fẹ́ ràdọ̀bù àwọn ọmọ rẹ bí àgbébọ̀ ti ń ràdọ̀bù àwọn ọmọ rẹ̀ lábẹ́ apá rẹ̀ ṣùgbọ́n ẹ̀yin kò fẹ́ sáwòó a fi ilé yín sílẹ̀ fún yín ní ahoro mo sì wí fún yín ẹ̀yin kì yóò rí mi mọ́ láti ìsinsìnyí lọ títí ẹ̀yin ó fi wí pé olùbùkún ni ẹni tí ń bọ̀ wá ní orúkọ olúwa. matthew orí kẹrìnlélógún. jésù sì jáde lọ ó ti tẹ́ḿpìlì kúrò àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì tọ̀ ọ́ wá láti fi kíkọ́ tẹ́ḿpìlì hàn án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 nítorí gbogbo nǹkan wọ̀nyí kò lè ṣe kí ó má ṣẹ ṣùgbọ́n òpin kì í ṣe ìsinsìnyí nítorí pé orílẹ̀-èdè yóò dìde sí orílẹ̀-èdè àti ilẹ̀ ọba sí ilẹ̀ ọba ìyàn àti àjàkálẹ̀ àrùn àti ìṣẹ̀lẹ̀ yóò sì wà ní ibi púpọ̀ gbogbo nǹkan wọ̀nyí ni ìpilẹ̀ṣẹ̀ ìpọ́njú nígbà náà ni wọn ó fi yín fúnni láti jẹ níyà wọn ó sì pa yín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 nígbà náà ni kí àwọn tí ń bẹ ní Jùdíà kí ó sá lọ sí orí òkè kí ẹni tí ń bẹ lórí ilé kí ó má ṣe sọ̀kalẹ̀ wá í mú ohunkóhun jáde nínú ilé rẹ̀ kí ẹni tí ń bẹ ní oko má ṣe padà sẹ́yìn wá láti mú aṣọ rẹ̀ ṣùgbọ́n ègbé ni fún àwọn tí ó lóyún àti fún àwọn tí ó ń fi ọmú fún ọmọ mu ní ìjọ wọn nì ẹ sì máa gbàdúrà kí sísá yín kí ó má ṣe jẹ́ ìgbà òtútù tàbí ọjọ́ ìsinmi nítorí nígbà náà ni ìpọ́njú ńlá yóò wà irú èyí tí kò sí láti ìgbà ìbẹ̀rẹ̀ ọjọ́ ìwádìí ìsinsìnyí bẹ́ẹ̀ kọ́ irú rẹ̀ kì yóò sì sí bí kò sì ṣe pé a ké ọjọ́ wọn nìkúrú kò sí ẹ̀dá tí ìbá lè là á ṣùgbọ́n nítorí àwọn àyànfẹ́ ni a fi ké ọjọ́ wọn nìkú nígbà náà bí ẹnìkan bá wí fún yín pé wò ó Kristi ń bẹ níhìn-ín tàbí lọ́rùn-ún ẹ má ṣe gbà á gbọ́ nítorí àwọn èké Kristi àti èké wòlíì yóò dìde wọn ó sì fi àmì àti ohun ìyanu ńlá hàn tó bẹ́ẹ̀ bí ó lè ṣeé ṣe wọn ó tan àwọn àyànfẹ́ pàápàá wò ó mo wí fún yín tẹ́lẹ̀ nítorí náà bí wọ́n bá wí fún yín pé wò ó ó wà ní aginjù ẹ má lọ síbẹ̀. Si wò ó ó wà ní ìyẹ̀wù ẹ má ṣe gbàgbọ́ nítorí gẹ́gẹ́ bí mọ̀nàmọ́ná ti kọ láti ìlà oòrùn tí í sì í mọ́lẹ̀ dé ìwọ̀ oòrùn bẹ́ẹ̀ ni wíwá ọmọ ènìyàn yóò rí pẹ̀lú nítorí ibikíbi tí òkú bá gbé wà ibẹ̀ ni àwọn idì ìkójọ pọ̀ sí. lójú kan náà lẹ́yìn ìpọ́njú ọjọ́ wọn nìyí oòrùn yóò ṣókùn. So òṣùpá kì yóò sì fi ìmọ́lẹ̀ rẹ̀ hàn àwọn ìràwọ̀ yóò ti ojú ọ̀run já sílẹ̀ agbára ojú ọ̀run ni a ó sì mì tìtì nígbà náà ni àmì ọmọ ènìyàn yóò sì fi ara hàn ní ọ̀run nígbà náà ni gbogbo ẹ̀yà ayé yóò káánú wọn ó sì rí ọmọ ènìyàn tí yóò máa ti ojú ọ̀run bọ̀ tí òun ti agbára àti ògo ńlá yóò sì rán àwọn áńgẹ́lì rẹ̀ ti àwọn tí ohun ìpè ńlá wọn ó sì kó gbogbo àwọn àyànfẹ́ rẹ̀ láti orí igun mẹ́rẹ̀ẹ̀rin ayé jọ láti ìkángun ọ̀run kan lọ dé ìkángun kejì. ǹjẹ́ ẹ kọ́ òwe lára igi ọ̀pọ̀tọ́ nígbà tí ẹ̀ka rẹ̀ bá yọ titun tí ó bá sì rú ewé ẹ̀yin mọ̀ pé ìgbà ẹ̀rùn súnmọ́ etílé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 olúwa mi fa àbọ̀ rẹ̀ sẹ́yìn tí ó sì bẹ̀rẹ̀ sí lu àwọn ọmọ ọ̀dọ̀ ẹlẹgbẹ́ rẹ̀ àti sí jẹ àti sí mu pẹ̀lú àwọn ọ̀mùtí olúwa ọmọ ọ̀dọ̀ náà yóò dé ní ọjọ́ tí kò retí àti ní wákàtí tí kò dábàá yóò sì jẹ ẹ́ ní ìyà gidigidi yóò yan ipa rẹ̀ pẹ̀lú àwọn àgàbàgebè níbẹ̀ ni ẹ kó ìpayín kékeré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 nítorí ebi pa mí ẹ̀yin sì fún mi ní oúnjẹ òǹgbẹ gbẹ mí ẹ̀yin sì fún mi ní ohun mímu mo jẹ́ àlejò ẹ̀yin sì gbà mí sílé mo wà ní ìhòhò ẹ̀yin sì dáṣọ bò mí mo ṣe àìsàn ẹ̀yin sì bójútó mi mo wà nínú túbú ẹ̀yin sì tọ̀ mí wá nígbà náà ni àwọn olóòótọ́ yóò dá a lóhùn wípé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 tí a ti pèsè sílẹ̀ fún èṣù àti fún àwọn áńgẹ́lì rẹ̀ nítorí ebi pa mí ẹ̀yin kò sì fún mi ní oúnjẹ òǹgbẹ gbẹ mí ẹ̀yin kò sì fún mi ní ohun mímu mo jẹ́ àlejò ẹ̀yin kò gbà mí sílé mo wà ní ìhòòhò ẹ̀yin kò sì dáṣọ bò mí mo ṣàìsàn mo sì wà nínú túbú ẹ̀yin kò gbójú tó mi nígbà náà ni àwọn pẹ̀lú yóò dáhùn wípé olúwa nígbà wo ni àwárí tí ebi ń pa ọ́ tàbí tí òǹgbẹ ń gbẹ ọ́ tàbí tí ìwọ jẹ́ àlejò tàbí tí ìwọ wà ní ìhòòhò tàbí nínú àìsàn tàbí nínú túbú tí àwa kò sì ṣe ìránṣẹ́ fún ọ nígbà náà ni yóò dá wọn lóhùn wípé lóòótọ́ ni mo wí fún yín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 ó wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé. ẹ̀yin mọ̀ pé lẹ́yìn ọjọ́ méjì ni àjọ ìrékọjá a ó sì fi ọmọ ènìyàn léni lọ́wọ́ láti kàn án máa gbélébù. nígbà náà ni àwọn olórí àlùfáà àwọn akọ̀wé àti àwọn àgbà àwọn ènìyàn péjọ ní ààfin olórí àlùfáà ẹni tí à ń pè ní káyáfà wọ́n sì jọ gbìmọ̀ láti fi ẹ̀tàn mú jésù kí wọ́n sì pa á ṣùgbọ́n wọ́n wí pé. kì í ṣe ní ọjọ́ àjọ kí ariwo kí ó má bàa wà nínú àwọn ènìyàn. nígbà tí jésù sì wà ní bẹ́tánì ní ilé símónì adẹ́tẹ̀ obìnrin kan tọ̀ ọ́ wá tí òun ti òrùba alabasta òróró ìkunra iyebíye ó sì ń dá sí i lórí bí ó ti jókòó ti oúnjẹ ṣùgbọ́n nígbà tí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ rí i inú wọn ru wọ́n wí pé nítorí kí ni a ṣe ń fi èyí ṣòfò àbáṣà ta ìkúra yìí ní owó iyebíye àbá sì fi fún àwọn tálákà. nígbà tí jésù mọ̀ ó wí fún wọn pé. èéṣe tí ẹ̀yin fi ń bá obìnrin náà wí nítorí iṣẹ́ rere ni ó ṣe sí mi lára nígbà gbogbo ni ẹ̀yin ṣáà ní tálákà pẹ̀lú yín ṣùgbọ́n ẹ̀yin kò ní mi nígbà gbogbo nítorí ní èyí tí obìnrin yìí da òróró ìkunra yìí sí mi lára ó ṣe é fún sísìnkú mi lóòótọ́ ni mo wí fún yín níbikíbi tí a bá gbé wàásù ìhìnrere yìí ní gbogbo ayé níbẹ̀ pẹ̀lú ni a ó sì ròyìn èyí tí obìnrin yìí ṣe ní ìrántí rẹ̀. nígbà náà ni ọ̀kan nínú àwọn méjìlá tí a ń pè ní Judas Iskariotu tọ àwọn olórí àlùfáà lọ ó sì wí pé. kí ni ẹ̀yin ó fi fún mi? èmi ó sì fi lé yín lọ́wọ́. wọ́n sì bá a ṣe àdéhùn ọgbọ̀n owó fàdákà láti ìgbà náà lọ ni ó sì ti ń wá ọ̀nà láti fi lé wọn lọ́wọ́. nígbà ọjọ́ ìkíní àjọ àìwúkàrà àwọn ọmọ ẹ̀yìn Jésù tọ̀ ọ́ wá wọ́n sì wí fún un pé. níbo ni ìwọ ń fẹ́ kí a pèsè sílẹ̀ dè ọ́ láti jẹ ìrékọjá. ó sì wí pé. ẹ wọ ìlú lọ sí ọ̀dọ̀ ọkùnrin kan báyìí ẹ sì wí fún un pé olùkọ́ni wípé àkókò mi súnmọ́ etílé èmi ó ṣe àjọ ìrékọjá ní ilé rẹ pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn mi. àwọn ọmọ ẹ̀yìn náà yìí ṣe gẹ́gẹ́ bí jésù ti fi àṣẹ fún wọn wọ́n sì pèsè ìrékọjá sílẹ̀ nígbà tí alẹ́ sì lẹ́ ó jókòó pẹ̀lú àwọn méjìlá bí wọ́n sì ti ń jẹun ó wí pé. lóòótọ́ ni mo wí fún yín ọ̀kan nínú yín yóò fi mí hàn. wọ́n sì káàánú gidigidi olúkúlùkù wọn bẹ̀rẹ̀ sí bi í léèrè pé. olúwa èmi ni bí olúwa èmi ni bí. ó sì dáhùn wípé. ẹni tí ó bá mi tọwọ́ bọ inú àwo òun náà ni yóò fi mí hàn ọmọ ènìyàn ń lọ bí a ti kọ̀wé nípa tirẹ̀ ṣùgbọ́n ègbé ni fún ọkùnrin náà láti ọ̀dọ̀ ẹni tí a gbé ti fi ọmọ ènìyàn hàn ìbá sàn fún ọkùnrin náà bí ó ṣe pé a kò bí i. nígbà náà ni júdásì tí ó fi hàn dáhùn wípé. rábì èmi ni bí. ó sì wí fún un pé. ìwọ wí. bí wọ́n sì ti ń jẹun jésù mú àkàrà ó sì súre ó sì bù ú ó sì fi fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó wí pé. gbà jẹ èyí ni ara mi. ó sì mú aago ó dúpẹ́ ó sì fi fún wọn ó wí pé. gbogbo yín ẹ mu nínú rẹ̀ nítorí èyí ni ẹ̀jẹ̀ mi ti májẹ̀mú titun tí a ta sílẹ̀ fún ọ̀pọ̀ ènìyàn fún ìmúkúrú ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n mo wí fún yín láti ìsinsìnyí lọ èmi kì yóò mu nínú èso àjàrà yìí mọ́ títí yóò fi di ọjọ́ náà nígbà tí èmi ó sì bá yín mu ti titun ní ìjọba bàbá mi. nígbà tí wọ́n sì kọ orin kan tán wọ́n jáde lọ sórí òkè Ólífì nígbà náà ni Jésù wí fún wọn pé. gbogbo yín ni yóò kọsẹ̀ lára mi ní òru yìí nítorí tí a ti kọ̀wé rẹ̀ pé èmi ó kọlu olùṣọ́ àgùntàn a ó sì tú agbo àgùntàn náà káàkiri ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí mo bá jíǹde èmi ó ṣáájú yín lọ sí Gálílì. Pétérù sì dáhùn ó wí fún un pé. bí gbogbo ènìyàn tilẹ̀ kọsẹ̀ lára rẹ èmi kì yóò kọsẹ̀ láé. Jésù wí fún un pé. lóòótọ́ ni mo wí fún ọ pé ní òru yìí kí àkùkọ kí ó tó kọ ìwọ ó sẹ́ nígbà mẹ́ta. Pétérù wí fún un pé. bí ó tilẹ̀ di àti bá èmi kò jẹ́ sẹ́ ọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni gbogbo àwọn ọmọ ẹ̀yìn wí pẹ̀lú nígbà náà ni jésù bá wọn wá sí ibì kan tí à ń pè ní gẹ́sẹ́mánì ó sì wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé. ẹ jókòó níhìn yìí nígbà tí mo bá lọ ìgbàdúrà lọ́hùn yìí. ó sì mú pétérù àti àwọn ọmọ sébédè méjèèjì pẹ̀lú rẹ̀ ó sì bẹ̀rẹ̀ sí banújẹ́ ó sì bẹ̀rẹ̀ sí rẹ̀wẹ̀sì nígbà náà ni ó wí fún wọn pé. ọkàn mi bàjẹ́ gidigidi títí dé ikú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 ó sì wí fún pétérù pé. kí n la ẹ̀yin kò lè bá mi ṣọ́nà ní wákàtí kan ẹ máa ṣọ́nà kí ẹ sì máa gbàdúrà kí ẹ̀yin kí ó má bàa bọ́ sínú ìdẹwò lóòótọ́ ni ẹ̀mí ń fẹ́ ṣùgbọ́n ó ṣe àìlera fún ara. ó sì tún padà lọ ní ẹ̀rìn kejì ó sì ń gbàdúrà wípé. bàbá mi bí aago yìí kò bá lè ré mi kọjá bí kò ṣe pé mo mú ìfẹ́ tìrẹ ni kí a ṣe. ó sì wá ó sì tún bá wọn wọ́n ń sùn nítorí tí ojú wọn kún fún oorun ó sì fi wọn sílẹ̀ ó sì tún padà lọ ó sì gbàdúrà ní ẹ̀rín kẹta ó ń sọ ọ̀rọ̀ kan náà nígbà náà ni ó tọ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá ó sì wí fún wọn pé. ẹ máa sùn wàyí kí ẹ sì máa sinmi wò ó wákàtí kù fẹ́ẹ́fẹ́ tí a ó sì fi ọmọ ènìyàn lé àwọn ẹlẹ́ṣẹ̀ lọ́wọ́ ẹ dìde kí a máa lọ wò ó ẹni tí ó fi mí hàn súnmọ́ tòsí. bí ó sì ti ń sọ ọ́ lọ́wọ́ wò ó júdásì ọ̀kan nínú àwọn méjìlá dé àti ọ̀pọ̀ ènìyàn pẹ̀lú rẹ̀ tí àwọn ti dà pẹ̀lú ọ̀gọ láti ọ̀dọ̀ àwọn olórí àlùfáà àti àwọn àgbà àwọn ènìyàn wá ẹni tí ó sì fi hàn ti fi àmì fún wọn wípé. ẹnikẹ́ni tí mo bá fi ẹnu kò ní ẹnu òun náà ni ẹ mú un. lójú kan náà ó wá sọ́dọ̀ jésù ó sì wípé. àlàáfíà olùkọ́ni. ó sì fi ẹnu kò ó ní ẹnu jésù sì wí fún un pé. ọ̀rẹ́ nítorí kí ni ìwọ fi wá. nígbà náà ni wọ́n wá wọ́n sì gbé ọwọ́ lé jésù wọ́n sì mú un sì wò ó ọ̀kan nínú àwọn tí ó wà pẹ̀lú jésù na ọwọ́ rẹ̀ ó sì fa idà rẹ̀ yọ ó sì sọ ọ̀kan tí í ṣe ọmọ ọ̀dọ̀ lórí àlùfáà ó sì ké e ní etí sọnù nígbà náà ni jésù wí fún un pé. fi idà rẹ sí ipò rẹ̀. nítorí pé gbogbo àwọn tí ó mú idà ni yóò ti pa idà ṣègbé ìwọ ṣe bí èmi kò lè ké pe bàbá mi òun ìbá sì fún mi ju líjíọ́nì áńgẹ́lì méjìlá lọ lójú kan náà ni ṣùgbọ́n ìwé mímọ́ yóò àti ṣe tí yóò fi ṣẹ pé bẹ́ẹ̀ ni yóò rí. ní wákàtí náà ni jésù wí fún ìjọ ènìyàn pé. èmi ni ẹ̀yin jáde tọ̀ wá bí olè àti ẹ̀yin ti idà àti ọ̀gọ láti mú. ní ojoojúmọ́ ni èmi ń bá yín jókòó ní tẹ́ḿpìlì tí èmi ń kọ́ yín ẹ̀yin kò sì gbé ọwọ́ lé mi. ṣùgbọ́n gbogbo èyí ṣe kí ìwé mímọ́ àwọn wòlíì bá a lè ṣẹ. nígbà náà ni gbogbo àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ fi í sílẹ̀ wọ́n sì sá lọ. àwọn tí ó sì mú Jésù fà lọ sílé Káyáfà olórí àlùfáà níbi tí àwọn akọ̀wé àti àwọn àgbààgbà gbé péjọ sí ṣùgbọ́n pétérù tọ̀ ọ́ lẹ́yìn ní òkèèrè títí fi dé àgbàlá olórí àlùfáà ó bọ́ sí ilé ó sì bá àwọn ọmọ ọ̀dọ̀ náà jókòó láti rí òpin rẹ̀ nígbà náà ni olórí àlùfáà àti àwọn alàgbà àti gbogbo àjọ ìgbìmọ̀ ń wá ẹlẹ́rìí èké sí jésù láti pa á ṣùgbọ́n wọn kò rí ohun kan òtítọ́ ni ọ̀pọ̀ ẹlẹ́rìí èké wá ṣùgbọ́n wọn kò rí ohun kan níkẹyìn ni àwọn ẹlẹ́rìí èké méjì wá wọ́n wí pé. ọkùnrin yìí wí pé èmi lè wó tẹ́ḿpìlì ọlọ́run èmi ò sì kọ́ lè jọ mẹ́ta. olórí àlùfáà sì dìde ó sì wí fún un pé. ìwọ kò dáhùn kan kí ni èyí tí àwọn wọ̀nyí jẹ́rìí sí ọ. ṣùgbọ́n jésù dákẹ́ olórí àlùfáà dáhùn ó sì wí fún un pé mo fi ọlọ́run alàyè fi ọ́ búra pé kí ìwọ kí ó sọ fún wa bí ìwọ bá ṣe kristi ọmọ ọlọ́run. jésù wí fún un pé. ìwọ wí i ṣùgbọ́n mo wí fún yín lẹ́yìn èyí ni ẹ̀yin ò rí ọmọ ènìyàn tí yóò jókòó ní ọwọ́ ọ̀tún agbára tí yóò sì máa ti inú àwọ sánmà ọ̀run wá. nígbà náà ni olórí àlùfáà fa aṣọ rẹ̀ ya ó wí pé. ó sọ ọ̀rọ̀ òdì ẹlẹ́rìí kí ni a sì ń wá wò ó ẹ̀yin gbọ́ ọ̀rọ̀ òdì náà nísinsìnyí ẹ̀yin ti rò ó sí. wọ́n dáhùn wípé. ó jẹ̀bi ikú ó jẹ̀bi ikú ó jẹ̀bi ikú ó jẹ̀bi ikú. nígbà náà ni wọ́n tutọ́ sí i lójú wọ́n kàn án lẹ́sẹ̀ẹ́ àwọn ẹlòmíràn fi àtẹ́lẹ̀ ọwọ́ wọn gbá a lójú wọ́n wí pé. fún wa ìwọ Kristi ta lẹni tí ó lù ọ́ rìn pétérù jókòó lóde ní ààfin nígbà náà ni ọmọbìnrin kan tọ̀ ọ́ wá ó wí pé. ìwọ pẹ̀lú wà pẹ̀lú jésù ti galili. ṣùgbọ́n ó sẹ́ ní ojú gbogbo wọn ó wí pé. èmi kò mọ ohun tí ìwọ ń wí. nígbà tí ó sì jáde sí ìloro ọmọbìnrin mìíràn sì rí i ó sì wí fún àwọn tí ó wà níbẹ̀ pé. ọkùnrin yìí wà pẹ̀lú jésù ti násárẹ́tì. ó sì tún fi èpè sẹ́ wípé. èmi kò mọ ọkùnrin náà. nígbà tí ó pẹ́ díẹ̀ àwọn tí ó dúró níbẹ̀ tọ̀ ọ́ wá wọ́n wí fún pétérù pé. lóòótọ́ kan nínú wọn ni ìwọ í ṣe nítorí pé ohùn rẹ fi ọ́ hàn. nígbà náà ni ó bẹ̀rẹ̀ sí búra àti síire wípé. èmi kò mọ ọkùnrin náà. lójú kan náà àkùkọ sì kọ pétérù sì rántí ọ̀rọ̀ tí jésù wí fún un pé. Pe kí àkùkọ kí ó tó kọ ìwọ ó sẹ́mi lẹ́rìn mẹ́ta. ó sì bọ́ sí òde ó sọkún kíkorò. matthew orí kẹtàdínlọ́gbọ̀n. nígbà tí ó di òwúrọ̀ gbogbo àwọn olórí àlùfáà àti àwọn àgbààgbà gbìmọ̀ sí jésù láti pa á nígbà tí wọ́n sì dè é tán wọ́n mú un lọ wọ́n sì fi lé pọ́ńtù pílátù lọ́wọ́ tí í ṣe baálẹ̀ nígbà náà ni júdásì ẹni tó fi hàn nígbà tó rí i pé a dá a lẹ́bi ó ronúpìwàdà ó sì mú ọgbọ̀n owó fàdákà náà padà wá ọ̀dọ̀ àwọn olórí àlùfáà àti àwọn àgbààgbà ó wí pé. èmi ṣẹ̀ ní èyí tí mo fi ẹ̀jẹ̀ aláìṣẹ̀ hàn. wọ́n sì wí pé. kò kàn wá máa bójú o. ó sì dáwó fàdákà náà sílẹ̀ ní tẹ́ḿpìlì ó sì jáde ó sì lọ ìṣó. àwọn olórí àlùfáà sì mú owó fàdákà náà wọ́n sì wí pé. kò tọ́ kí a fi í sínú ìṣúra nítorí pé owó ẹ̀jẹ̀ ni. wọ́n sì gbìmọ̀ wọ́n sì fi ra ilẹ̀ amọ̀kòkò láti máa sìnkú àwọn àlejò nínú rẹ̀ nítorí náà ni a ṣe ń pe ilẹ̀ náà ní ilẹ̀ ẹ̀jẹ̀ títí di ọjọ́ òní nígbà náà ni èyí tí Jeremáyà wòlíì sọ wá ṣẹ pé wọ́n sì mú ọgbọ̀n owó fàdákà náà iye owó ẹni tí a díyelé ẹni tí àwọn ọmọ Ísírẹ́lì díyelé wọ́n sì fi ra ilẹ̀ amọ̀kòkò gẹ́gẹ́ bí olúwa ti lànà sílẹ̀ fún mi. Jésù sì dúró níwájú baálẹ̀ baálẹ̀ sì bí í léèrè wípé. ìwọ a ní ọba àwọn Júù. Jésù sì wí fún un pé. ìwọ wí nígbà tí a sì ń kà sí i lọ́rùn láti ọwọ́ àwọn olórí àlùfáà àti àwọn àgbààgbà wá òun kò dáhùn kan nígbà náà ni Pílátù wí fún un pé. ìwọ kò gbọ́ ọ̀pọ̀ ohun tí wọ́n jẹ́rìí sí ọ. òun kò sì dá a ní gbólóhùn kan tó bẹ́ẹ̀ tí ẹnu ya baálẹ̀ gidigidi. nígbà àjọ náà baálẹ̀ àti máa dá òǹdè kan sílẹ̀ fún àwọn ènìyàn ẹnikẹ́ni tí wọ́n bá fẹ́. wọ́n sì ní òǹdè búburú kan lákòókò náà tí à ń pè ní Bárábà nítorí náà nígbà tí wọ́n péjọ Pílátù wí fún wọn pé. ta ni ẹ̀yin fẹ́ kí èmi dá sílẹ̀ fún yín Bárábà tàbí Jésù tí a pè ní Kristi. ó ṣàtìmọ̀ pé nítorí ìlara ni wọ́n ṣe fi í lé òun lọ́wọ́ nígbà tí ó sì jókòó lórí ìtẹ́ ìdájọ́ aya rẹ̀ ránṣẹ́ sí i wípé. má ṣe ní ọwọ́ nínú ọ̀rọ̀ ọkùnrin olódodo ni. Oro, nítorí ìyà ohun pípọ̀ ni mo jẹ lé ojú àlá lónìí nítorí rẹ̀. ṣùgbọ́n àwọn olórí àlùfáà àti àwọn àgbààgbà yí ìjọ ènìyàn ní ọkàn padà láti béèrè bárábà kí wọ́n sì pa jésù. baálẹ̀ dáhùn ó sì wí fún wọn pé. nínú àwọn méjèèjì èwo ni ẹ̀yin fẹ́ kí èmi dá sílẹ̀ fún yín. wọ́n wí pé. bárábà bárábà bárábà bárábà. pílátù bi wọ́n pé kí ni ènìyàn wàá ṣe sí jésù ẹni tí à ń pè ní kristi. gbogbo wọn wí pé. baálẹ̀ sì béèrè wípé. èé ṣe gbogbo orun kí ni ó ṣe. ṣùgbọ́n wọn kígbe sókè sí i pé. kí á kọ́ mú àgbélé fún kí á kọ́ mú àgbélé fún kí á kọ́ mú àgbélé fún. nígbà tí pílátù rí i pé wọn kò lè borí ní ohunkóhun ṣùgbọ́n pé akúkú sọ gbogbo rẹ̀ di ariwo ó bu omi ó sì wọ́wọ́ rẹ̀ ní ojú ìjọ ó wí pé. ọrùn mi mọ́ kúrò nínú ẹ̀jẹ̀ ènìyàn olóòótọ́ yìí ẹ máa bójútó o. nígbà náà ni gbogbo ènìyàn dáhùn wọ́n sì wí pé. kí ẹ̀jẹ̀ rẹ̀ kí ó wà lórí wa àti ní àwọn ọmọ wa. nígbà náà ni ó dá bárábà sílẹ̀ fún wọn ṣùgbọ́n ó na jésù ó sì fi ilé wọn lọ́wọ́ láti kàn án mọ́ àgbélébùú nígbà náà ni àwọn ọmọ ogun baálẹ̀ mú jésù lọ sínú gbọ̀ngàn ìdájọ́ wọ́n sì kó gbogbo ẹgbẹ́ ọmọ ogun tì í wọ́n sì bọ́ aṣọ rẹ̀ wọ́n sì wọ̀ ọ́ ní aṣọ òdòdó wọ́n sì hun adé ẹ̀gún wọ́n sì fi dé e ní orí wọ́n sì fi ọ̀pá ìyè e ní ọwọ́ ọ̀tún wọ́n sì kúnlẹ̀ níwájú rẹ̀ wọ́n sì fi sẹ̀sìn wípé. kábíyèsí ọba àwọn júù. wọ́n sì tutọ́ sí i lára wọ́n sì gba ọ̀pá ìyè náà wọ́n sì fi lù ú ní orí nígbà tí wọ́n fi ṣẹ̀sí tán wọ́n bọ́ aṣọ náà kúrò lára rẹ̀ wọ́n sì fi aṣọ rẹ̀ wọ̀ ọ́ wọ́n sì bá a lọ láti kàn án mọ́ àgbélébù bí wọ́n sì ti jáde wọ́n rí ọkùnrin kan ará kírénè tí ń jẹ́ símónì òun ni wọ́n fi agbára mú láti ru àgbélébù rẹ̀ nígbà tí wọ́n sì dé ibi tí a ń pè ní Gólgótà èyí ni ibi agbárí wọ́n fi ọtí kan tí a dàpọ̀ mọ́ òróòro fún un láti mu nígbà tí ó sì tọ́ ọ wò ó kọ̀ láti mu nígbà tí wọ́n sì kàn án mọ́ àgbélébù wọ́n pín aṣọ rẹ̀ ó yìí ṣẹ́ gègé lé e kí èyí tí wòlíì wí bá lè ṣẹ pé. wọ́n pín aṣọ mi fún ara wọn aṣọ ìlékè mi ni wọ́n ṣẹ́ gègé lé. wọ́n sì jókòó wọ́n ń ṣọ́ ọ níbẹ̀ wọ́n sì fi ọ̀ràn ìfisùn rẹ̀ tí a kọ sí ìgbèrí rẹ̀ èyí ni jésù ọba àwọn júù nígbà náà ni a kan àwọn olè méjì máa gbélébú pẹ̀lú rẹ̀ ọ̀kan ní ọwọ́ ọ̀tún àti èkejì ní ọwọ́ òsì àwọn tí ń kọjá lọ sì fi ṣe ẹlẹ́yà wọ́n sì mì orí wọn wípé. ìwọ tí ó wó tẹ́ḿpìlì tí o sì kọ́ ní ijọ́ mẹ́ta gba ara rẹ là bí ìwọ bá ṣe ọmọ ọlọ́run sọ̀kalẹ̀ láti orí àgbélébù wa. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni àwọn olórí àlùfáà pẹ̀lú àwọn akọ̀wé àti àwọn àgbààgbà ń fi ṣe ẹlẹ́yà wípé. ó gba àwọn ẹlòmíràn là ara rẹ̀ ni kò lè gbàlà ọba Ísírẹ́lì sáà ní í ṣe jẹ́ kí ó sọ̀kalẹ̀ láti orí àgbélébù wa nísinsìnyí àwọn ò sì gbà á gbọ́ ó gbẹ́kẹ̀lé ọlọ́run jẹ́ kí ó gba ara rẹ̀ là nísinsìnyí bí ó bá fẹ́ràn rẹ̀ ó sáà wí pé ọmọ ọlọ́run ni èmi. àwọn olè tí a kàn mọ́ àgbélébù pẹ̀lú rẹ̀ sì ń fi èyí náà gún un lójú bákan náà láti wákàtí kẹfà ni òkùnkùn ṣú bo ilẹ̀ títí ó fi di wákàtí kẹsàn-án níwọ̀n wákàtí kẹsàn-án ni jésù sì kígbe ní ohùn rara wípé. eli eli lama sabachthani. èyí ni mi ọlọ́run mi ọlọ́run mi èé ṣe tí ìwọ fi kọ̀ mí sílẹ̀. nígbà tí àwọn kan nínú àwọn tí ó dúró níbẹ̀ gbọ́ èyí wọ́n wí pé. ọkùnrin yìí ń pe èlíjà. lójú kan náà ọ̀kan nínú wọn sì sáré ó mú sponge ó tẹ̀ ẹ́ bọ inú ọtí kíkan ó fi lé orí ọ̀pá ìyè ó sì fi fún un mu àwọn ìyókù wípé. ẹ jọ̀wọ́ rẹ̀ sí ẹ jẹ́ kí a máa wò bí èlíjà yóò wá gbà á là. jésù sì tún kígbe ní ohùn rárá ó jọ̀wọ́ ẹ̀mí rẹ̀ lọ́wọ́ sì wò ó. aṣọ ìkéle tẹ́ḿpìlì sì ya sí méjì láti òkè dé ìsàlẹ̀ ilẹ̀ sì mì tìtì àwọn àpáta sì sá àwọn ẹsà òkú sì sí sílẹ̀ ọ̀pọ̀ òkú àwọn ẹni mímọ́ tí ó ti sùn sì jíǹde. Si wọ́n ti inú ìsọ̀ òkú wọn jáde lẹ́yìn àjíǹde rẹ̀ wọ́n sì wá sí ìlú mímọ́ wọ́n sì farahàn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn nígbà tí balógun ọ̀rún àti àwọn tí ó wà pẹ̀lú rẹ̀ tí wọ́n ń sọ Jésù ní ìṣẹ̀lẹ̀ náà àti ohun ọ̀nì tí a ṣe ẹ̀rù bà wọ́n gidigidi wọ́n wí pé. lóòótọ́ ọmọ Ọlọ́run ni èyí ṣe. àwọn obìnrin pípọ̀ ni ó wà níbẹ̀ tí wọ́n ń gbòkèèrè wò àwọn tí ó bá Jésù ti Gálílì wá tí wọ́n sì ń ṣe ìránṣẹ́ fún un nínú àwọn ẹni tí Maria Magdalene wà àti Maria ìyá Jákọ́bù àti Jose àti ìyá àwọn ọmọ Sébédè nígbà tí alẹ́ sílẹ̀ ọkùnrin ọlọ́rọ̀ kan ti Arimatia wá tí a ń pè ní Jósẹ́fù ẹni tí òun tìkára rẹ̀ ṣe ọmọ ẹ̀yìn Jésù pẹ̀lú ó tọ̀ Pílátù lọ ó sì tọrọ òkú Jésù nígbà náà ni Pílátù pàṣẹ kí a fi òkú náà fún un Jósẹ́fù sì gbé òkú náà ó sì fi aṣọ ọ̀gbọ̀n mímọ́ dì í ó sì tẹ́ sínú ibojì titun tí òun tìkára rẹ̀ èyí tí a gbẹ́ nínú àpáta ó sì yí òkúta ńlá dí ẹnu ọ̀nà ibojì náà ó sì lọ Màríà Magdalene sì wà níbẹ̀ àti Màríà kejì wọ́n jókòó dojúkọ ibojì náà nígbà tí ó di ọjọ́ kejì èyí tó tẹ̀lé ọjọ́ ìpalẹ̀mọ́ àwọn olórí àlùfáà àti àwọn Farisí wá péjọ lọ́dọ̀ Pílátù wọ́n wí pé. alàgbà àwa rántí pé ẹlẹ́tàn ni wí nígbà tí ó wà láàyè pé lẹ́yìn ijọ́ mẹ́ta èmi ò jíire nítorí náà pàṣẹ kí a kíyèsí ibojì náà dájú títí yóò fi di ijọ́ kẹta kí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ má ṣe wá ní òru wọ́n á sì jí i gbé lọ wọ́n á sì wí fún àwọn ènìyàn pé ó jíǹde kúrò nínú òkú bẹ́ẹ̀ ni ìṣìnà ìkẹyìn yóò sì burú ju ti ìṣáájú. Pílátì wí fún wọn pé. ẹ̀yin ni olùṣọ́ ẹ máa lọ ẹ ṣe é dájú bí ẹ ti lè ṣe é. bẹ́ẹ̀ ni wọ́n lọ wọ́n sì ṣe ibojì náà dájú wọ́n fi èdìdì di òkúta náà wọ́n sì yan ìṣọ́. Matthew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 ó ṣáájú yín lọ sí Gálílì níbẹ̀ ni ẹ̀yin ògbé rí i wò ó mo ti sọ fún yín. wọ́n sì fi ìbẹ̀rù pẹ̀lú ayọ̀ ńlá yára lọ kúrò ní ibojì wọ́n sì sáré lọ ròyìn fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bí wọ́n sì ti lọ sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wò ó Jésù pàdé wọn ó wí pé. àlàáfíà. wọ́n sì wá wọ́n sì gbá alé ẹsẹ̀ mú wọ́n sì tẹríba fún un. nígbà náà ni jésù wí fún wọn pé. ẹ má bẹ̀rù ẹ lọ sọ fún àwọn arákùnrin mi pé kí wọn kí ó lọ sí gálílì níbẹ̀ ni wọn ó gbé rí mi. ǹjẹ́ bí wọ́n ti ń lọ wò ó nínú àwọn olùṣọ́ wá sí ìlú wọ́n ròyìn gbogbo nǹkan wọ̀nyí tí ó ṣe fún àwọn olórí àlùfáà nígbà tí àwọn pẹ̀lú àwọn àgbààgbà péjọ tí wọ́n sì gbìmọ̀ wọ́n fi ọ̀pọ̀ owó fún àwọn ọmọ ogun náà wọ́n wí fún wọn pé. ẹ wí pé àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá ní òru wọ́n sì jí igbe lọ nígbà tí àwa sùn bí èyí bá dé etí baálẹ̀ àwa ò yí i ní ọkàn padà a ó sì gbà yín sílẹ̀. bẹ́ẹ̀ ni wọ́n gba owó náà wọ́n sì ṣe gẹ́gẹ́ bí a ti kọ́ wọn ọ̀rọ̀ yìí sì dírò kiri lọ́dọ̀ àwọn Júù títí di òní